نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد مستمعين الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àánú ọba ìkẹ́ ọba ìgẹ̀ ọba tí àánú rẹ̀ kò fìgbà kan kúò lérí àwa ẹ̀dá rẹ̀ pàápàá jùlọ àwa ẹ̀dá mọ̀nìyàn tó ń ti bá a ṣe ń sẹ́ tó tá ọgbà rẹ̀ ya tá sí àwọn àṣẹ rẹ̀ tá à ń sì ń rú àwọn òfin rẹ̀ ọlọ́run ọba ò torí ẹ̀ má mà kẹwàá kò torí ẹ̀ má mà ṣàánú wa bá ti wá wù ká sẹlọ́n tó bó ti wù ká fagbá rẹ̀ ya tó bó ti wù ká tàpá sáṣẹ rẹ̀ tó bó ti wù ká rú òfin rẹ̀ tó bó ti wù kí a súnmọ́ àwọn nǹkan tó ṣe léèwọ̀ fún wa tó àbáàtẹ̀ ń ṣe níṣẹ́ gan ni lódìwọ̀n bá àgbà tí a bá ti ronú pìwàdà tá a túbá tó jẹ́ ìtúbà èyí tó mọ́ tí kìí ṣe ti gúnnugún tá a ronú tá a sì tọrọ àforíjìn lérí àwọn àṣìṣe wa àwọn ẹ̀ṣẹ̀ wa tá a sì ṣàtúnṣe ọlọ́run ọba ṣetán láti foríjì wá pátápátá kó sì kẹwàá ìdí ní ìtọ́lọ́run fi jọba àánú àwa lọ́dọ̀ Allah tó tún ṣe ìjókòó tòní nírọ̀rùn fún wa ọlọ́run ọba tó fi àánú rẹ̀ kó wa jọ báyìí kó má fi ìbínú rẹ̀ tú wa ká láíláí dáadáa oníkálukú wa ọlọ́run má ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ní ti òdodo àyàfi Allah mo sì jẹ́rìí pé Allahu tí ó ṣe pé òun nìkan ní ìjọsìn tọ́ sí ní tòdodo yìí ọ̀kan ṣoṣo ni kò pé méjì ìbẹ̀lẹ̀ mẹ́ta kò bímọ bẹ́ẹ̀ sì lẹ́nìkan ò bí kò ní orogún bẹ́ẹ̀ ni kò ní ẹgbẹ̀ra kò ní aláfiwé bẹ́ẹ̀ sì ni kò sí aláfijọ fún ọlọ́run ọba àlékè ọlá ó nìkan ni kápá sánmà àti ilẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo tí ń bẹ lókè sánmà abẹ́ẹ̀lẹ̀ àtàfonífojì sánmà sílẹ̀ gbogbo ẹ̀ pátá ìkápá ọlọ́run ọba ló wà mo jẹ́rìí pé Allahu Ta'ala yìí òun náà ló gbé anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ní òjíṣẹ́ dìde sí gbogbo àgbáńlá ayé kí ó lè jẹ́ olùfúnni nírò dùnnú fún gbogbo àwọn èèyàn tó bá gba tiẹ̀ tí ó sì ń tẹ̀lé iṣẹ́ tó mú wá kó sì jẹ́ olùkìlọ̀ ọ̀yà fún gbogbo àwọn kọlọ̀ràn sí àwọn tí wọ́n kọ̀ tí wọ́n tẹ̀lé nǹkan tó mú wá ànábì sallallahu alaihi wasallam jíṣẹ́ tí ọlọ́run ọba fi rán dé ògóńgó àmánà tọ́lọ́run ọba gbé lé ànábì lọ́wọ́ ànábì pé ànábì ò sì fi àwa ìjọ rẹ̀ ẹlẹ̀ sínú òkùnkùn bó ti rí ni wípé ó fi wá sínú ìmọ́lẹ̀ kan ojú ọ̀nà kan tó gbòòrò tí ò sí òkùnkùn bẹ́ẹ̀ layluha kanahariha òru rẹ̀ dàbí ọ̀sán la yazigu anha illa halik ẹnìkan ò ní gúnrí kò lójú ọ̀nà tánàbí làkalẹ̀ yìí àfi gbogbo ẹni tí ó bá parun ọlọ́run má parun ìkẹ́ àti ọlọ́run kó wọn bá òjíṣẹ́ ńlá tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa alihi àti àwọn ará ilé rẹ̀ tí wọ́n mọ́ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lògbà kíkẹ́ náà má dáwọ́dó lórí àwọn yìí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá tí ó yọ àwa náà lẹ̀ lẹ́yìn eléyìí ẹ̀yin olùtẹ́tí sí mi alápọ̀nlé ẹ̀yin onígbàgbọ́ òdodo akíra wa ní kíkí ti ọlá àti ti ọlà èyí tó bá gbogbo ìgbà àti àsìkò pẹ̀lú ìṣesí mu wípé àláfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ àti orí ajẹ́ ìjẹ́tàn rẹ̀ ti ń jẹ́ àlùbáríkà kó mọ̀ bá gbogbo wa gbé lẹ́yìn eléyìí pẹ̀lú ògo ọlọ́run á lọ sínú aya alukur'an suratul maida níbi tí agúnlẹ̀ sí lánàá ibẹ̀ náà láti ṣí ní ìrọ̀lẹ́ tòní àyà tí a ti bẹ̀rẹ̀ lónìí tọkọ̀ wa ti fẹ́ ṣí ní àyà ogójì nínú súra ẹlẹ́ẹ̀karùn-ún tá a mọ̀ sí súratul Maida ọlọ́run bá lè kí ọlá kí ó dákun kó má jẹ́ kí èṣù kó gba ahọ́n wa sọ̀rọ̀ àwa tá a sì ń gbọ́ náà ọlọ́run má jẹ́ ká gbọ́ ọlọ́run jẹ́ kó jẹ́ hìdáyà ìtọ́sọ́nà ìmọ̀nà fún gbogbo wa lápapọ̀ kó sì jẹ́ okùnfà oríire fún wa láyé ní níkọ̀rọ̀ sàárè àtijọ́ ọ̀gbìndì alkiyama kó má jẹ́ bàlẹ́jọ aburú fún àwa allahumma ij'al qur'ana hujjatan lana la alayna yawm alkiyama bi rahmatika ya rahman rahimin wa ya akramal mukramin na'am a'udhu billahi minash shaitanir rajim يشاء والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم abẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ nínú Qur'an tá ń pè ní tafsir Qur'an tòní pẹ̀lú sísáàdì ọlọ́run kò lọ́dọ̀ àṣẹ ìtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run mẹ́jọ ráyè láàrin wa abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ al-akhirah ọlọ́run ní alam anna Allaha lahu mulku samawati wal ard يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير Ọlọ́run ní rẹ mùsùlùmí alam ta'alam ìwọ tó mùsùlùmí náà Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ alam ta'alam Ọlọ́run òun wá mọ ní èè bó o bá sì mọ̀ tẹ́lẹ̀ ṣé wọn ò kè tí ìdétì gbọ́ rẹ ṣé wọn ò tí ì fi tú ọ létí ṣé wọ́n fúnra rẹ ò lè pe làákàyè rẹ wáyé kó o fi làákàyè kó o fojú inú rẹ kó fi wo sàkún bílẹ̀ ayé ti rí kí ló dé tó wòye sí ìṣẹ̀dá ọlọ́run ọba kó o lè mọ̀ pé anna Allah dájúdájú Allahu tí ẹnìkan ní múlíkù samawati wal ardi ìkápá sánmà àtilẹ̀. yóò á bí mú mẹ́rin aṣá ẹni ó bá wu ọlọ́run ọba ọlọ́run ajẹ́ níyà ẹni ó bá sì wu ọlọ́run ọlọ́run aṣàforíjì fún un. kò lè ṣe é. eléyìí ní rí bẹ́ẹ̀ kọ́lọ́hún ó ṣàforíjì fẹ́ ni ó wù kó sì jẹ́ ni ó wù níyà ó rí bẹ́ẹ̀ nítorí pé wallahu ala se nkọ qadir gbogbo nǹkan pátá ìkápá ọlọ́run ló wà ọlọ́run lágbára lórí gbogbo nǹkan kò sí tí ò lè ṣe gbogbo ntọ́lọ́run bá bẹ́ẹ̀ ṣe pátá náà ló lè ṣe gbogbo nǹkan pátá ìkápá ọlọ́run ló wà múlíkù ìkápá ọlá tí ń bẹ ní sánmà àbílẹ̀ tọlọ́run ọba nìkan ni kò sẹ́ni tó lọ́lá àfibọ́lọ́run bá fún un lò ẹnìkan ò lágbára àfibọ́lọ́run bá fún un lò agbára tó ní ọlá tó ní òsì wá jẹ́ nǹkan kan níbi tọlọ́run. ترجي ملك من تشاء وتنزع الملك تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ẹ bá mi mú lọ́kọ̀ọ̀kan ọlọ́run ní wí fún wọn rẹ̀ sọ fún àwọn ènìyàn ipe ọlọ́run ọba kan ni máàlíkà lè mólkì ó ní ọba àwọn ọba gbogbo ẹni tí ń jọba láyé. tí ń darí ń darí agbègbè kan ni ń darí ibì kan ni ṣùgbọ́n gbogbo òun àtàwọn tí ń darí àti ibi tọ́wọ́jà rẹ̀ ò tó gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba ní darí gbogbo ẹ̀. ẹni ó bá wá wọ ọlọ́run ọlọ́run á gbọ́lá fún tọ̀hún ẹni ó bá wọ ọlọ́run ọlọ́run á fún ní kápá lórí àwọn kan pé kó máa lọ lálérí wọn. wàá lọ ìzúwọ̀n. ẹni ó bá wọ ọlọ́run ọba ọlọ́run agbéyì fún tọ̀hún ẹni ó bá sì wọ ọlọ́run ọlọ́run ayẹyẹ gbogbo ẹni ọlọ́run bá fẹ́ pọ́nlé tẹ́nìkan bá lóun ó yẹ̀yẹ́ ó ń tọ̀hún ní ó ẹni tó fẹ́ yẹ̀yẹ́ èèyàn tọ́lọ́run ọba pọ́nlé ní ó ẹni ọlọ́run bá sì báwọn èèyàn láwọn ó pọ́nlé àbùkù náà ni ó padà já sí èyí ò àwọn tọ́lọ́hun ò pọ́nlé olóhun ó pọ́nra àwọn lé ẹ̀rí pé èdè àbùkù náà ni ó padà ọ̀rọ̀ rẹ̀ ó já sí tẹ̀síwájú náà àyà yẹn ẹni ó bá wú ọlọ́run ọba ọlọ́run á gba ọlá lọ́wọ́ ẹ̀ tó bá lu ọlá lọ tí ò bá ní ìpayà ọlọ́run lérí ọlá tí ń lò bó bá wú ọlọ́run ọlọ́run á kúrò lọ́wọ́ ẹ̀ bó ṣe gbà lọ́wọ́ Fáráò ṣùgbọ́n ni ó bá ní takuwa ọlọ́run kì í gba ọlá lọ́wọ́ ẹ̀ bó bá sì gbà lọ́wọ́ ẹ̀ ó fi dán wò ni lọ́nà kan àbí lọ́nà míì ọ̀nà kan láti wò ó pé bóyá yóò mọ ọlọ́run torí ẹlòmíì ní máa ń lo ọlá bọ́lọ̀ bá gbà lọ́wọ́ ẹ̀ kò ní mọ ọlọ́run ọba mọ́ tàbí lọ́nà kejì bóyá ọlá ni ó padà kó parun ba ọlọ́run á gbà lọ́wọ́ ẹ̀ láti yọ nínú ìparun tí ń bẹ níwájú ilẹ̀ lòmíì bó bá lé ipò láyé títí títí tọwọ́ rẹ̀ ò tẹ́ tó bá jẹ́ mùsùlùmí kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́wọ́ rẹ̀ ò tẹ́ po yẹn torí pọ́wọ́ rẹ̀ bá tẹ́ o mọ̀ tó padà dà kí ló mọ̀ tí pò yẹn ó sọ ọ́ dà ẹ bá wọn ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a mọ̀ tẹ́lẹ̀ tó ṣe wípé ọ̀rọ̀ ẹnu wọn gan wọn ò lè sọ ọ́ tán nígbà tí wọ́n dépò á rí bí wọ́n ṣe ń lo agbára ẹmu ẹ̀dẹ́ táwọn náà ṣe ń pàṣẹ nù nì bẹ́ẹ̀ bá déwájú wọn ni wọ́n mọ̀ wo ojú wọn lè kókókókó ni wọ́n mọ̀ fẹ̀hù pé a ah, ṣe kìí ṣe lágbájá tá a mọ̀ náà nì ipò nìyẹn ọlá nìyẹn agbára nìyẹn làwọn àfáàfin ní kẹ́yìn ó má mọ̀ jókòó táwọn ọlọ́lá ká jókòó táwọn alágbára lọ́pọ̀lọpọ̀ àìjẹ́bẹ̀ ìgbéraga àti mọ́tómọ́tó yóò wọ̀ wá èèyàn máa lé ọlá àbí èèyàn lé ipò kan tọwọ rẹ̀ ò tẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́wọ́ rẹ̀ bá sì ko kó bẹ lọ́run kó tọ́ sọ́nà lérí ẹ̀ àti pé mùsùlùmí àti ẹ̀ kì í lé ipò ìyọ́nú ha ọba làámọ̀ wá tó wu ó lè fi wá sípò náà wa Muhammad ó ní ẹ fún pò ẹ má lọ báwọn èèyàn pé ẹ fi mí sípò anábì ní bí wọ́n bá firú ẹni bẹ́ẹ̀ sípò ọlọ́run ò ní ràn lọ́wọ́ lórí ipò náà ṣùgbọ́n ní tí ó bẹ̀bẹ̀ tí wọ́n ní ó wá ṣe tí tó ń bọ́ rí anábì ní bó bá débẹ̀ àárán ṣe lérí ẹ̀ ìdí ni táwọn mùsùlùmí gbọ́dọ̀ fi sọ́ra nípa ipò ọlọ́run wá ní bíyádìkalẹ̀ kọ́ ìrì ọwọ́ ọlọ́run ní gbogbo oore wà kò sóore lọ́wọ́ mi ènìyàn bó ti wulẹ̀ kó máa ẹni ọlọ́run bá fẹ́ pọ́n lẹ́nu ẹ̀dá ẹ̀ yóò ní kó wá gba kinní kan lọ́la tó bá wá dọ̀la ó bá débẹ̀ wọn lò ó ṣaláìsí kò sí láyé wọn ah tí ìbá ṣe kú lágbájá wàhálà ọlọ́run kan fi pọ́n tọ̀hún lé ni ó lè wà láyé kó débẹ̀ kí pọ́n ní kápá kan lérí ẹ̀ tí ò ní lè ṣe nǹkan kan yóò sa gbogbo pátó ní gbogbo ọ̀nà tó mọ̀ ní ó gbà nǹkan yẹn ò ní bọ́ sí i bíyádìlá ìlẹ̀kọ́ìrì ọwọ́ ọlọ́run ní dáadáa wà ọ̀dọ̀ rẹ̀ ní ká máa wá dáadáa sí ọlọ́run ọba sì ní afúnni mọ́ṣẹ̀rẹ̀gún bó bá fún yàn bọ́lá sì ṣèrègún lórí wa ó tórègún ṣe lé wa lórí kí la ṣe fún lérí gbogbo àwọn nǹkan tí ń fún wa tá ń lò lọ́fẹ̀ẹ́ ìríran wa ni èló là ń san lérí ìríran gbogbo ẹ̀yin tẹ́ gbàgò ẹ̀ mọye tẹ́ san lórí ìgò bí ojú èèyàn bá ìríran èèyàn bá ní ààyè ẹmọ pé odi téèyàn ó mọ tọ́ oògùn sí gbogbo ìgbàlè yóò sì mọ sanwó oògùn ni àwa tọ́lọ́run wá jẹ́ kí nǹkan kan ṣe wá lójú táwò bàìbàì èló là máa san lójoojúmọ́ fojú ni gbé tí bá bẹ̀rẹ̀ sí dúnyàn odi tá mọ̀ náwó sí gbogbo ń tọ́lọ́run fún wa nínú ẹ̀yà ara pátá ọ̀fẹ́ ló fún wa láì gbà kọ́bọ̀ àsìsanwó maintenance ìyẹn lówó àmójútó àsánfọlọ́run ṣùgbọ́n bí ààyẹ bá ti wá bá nkankan nínú àwọn ẹ̀yà ara tọ́lọ̀un fún wa ó di táàmọ̀ náwó sí táwọn kan mọ̀ gbowó kò wá ní dáa tó ìtọ́lọ̀un fi bẹ̀ lákọ̀ọ́kọ́ síbẹ̀ náà máa sanwó ẹ̀ gbogbo alamọ ẹ̀yẹ náà ń tàgò ẹ̀jẹ̀ ìgò ẹ̀jẹ̀ mélòó láti wá lò látìgbà tí ìyá wa ti bí wa sáyé kéèyàn wo yí ègò ẹ̀jẹ̀ tó lò ó sì níye tí wọ́n ń tàgò ẹ̀jẹ̀ lọ́sibítù ní ìsìn yánbá lẹ́yìn fẹ́ gbẹ̀jẹ̀ tí wọ́n bá fi kíní oxygen sí yàn mú kíní tí wọ́n fi yẹ mí tí wọ́n fà sí mò ń nì ó ní iye tí wọ́n gbà èémí tá a ti wá mí sínú tá a mí sóde mélòó rẹ̀ láti lò látijọ́ tí wọ́n ti bí wa èlò láti san lérí ẹ̀. àbá torí náà bí yádìí láìlẹ̀kọ́ ìrì ọwọ́ ọlọ́run lórí wa ibẹ̀ ní ká mọ̀ wá sí i.

ومن الذين هادوا سماعون الكلم سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد ما أدعيه يقولون بالأوعى àyà kọkànlélógójì nínú súrọ́tùlì mẹ́ìdà súrọ̀ ẹlẹ́ẹ̀karùn nínú Qur'an títí dé àyà bí àádọ́ta ń bẹ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ó so mọ́ra wọn ni àwọn ìdájọ́ tó pọ̀ ló jáde ń bẹ̀ lórí kí là ń pè ní alkufuru àti àwọn àníwá olùkúfúrì kí là ń pè ní ìṣekèfèrí àwọn ìran ìṣekèfèrí wo ló wà kí là ń pè ní zulumu òun náà ni ṣíríkù kí là ń pè ní ẹbọ ṣíṣe àti àwọn ìran ẹbọ tó wà kí là ń pè ní fíṣkù kí là ń pè ní wàá pòkì àbóbìlẹ̀jẹ́ àtàwọn ìran rẹ̀ tó wà áyà yìí yóò jẹ́ ká gbọ́ yé áyà yìí yóò tún jẹ́ ká mọ̀ nípa àbí àwọn àwọn yìí yóò jẹ́ ká mọ̀ nípa kí ni ìdájọ́ ti ń bẹ níbi ká fojúlẹ̀ ká mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ ọlọ́run ọba òfin ọlọ́run ọba ká gbé jùúlẹ̀ káwa máa lo òfin míì táwa fi ìròrí ara wa tá a gbé kalẹ̀ ojú wo ni sẹ̀ríà Islam fi wò àtàwọn ọ̀nà wo ló pín sí. Si èèyàn lè gbé òfin ọlọ́run jùúlẹ̀ kó wá lo òfin àtọ́ọ́dá pẹ̀lú àwọn ọ̀nà wọ̀nyí alákọ̀ọ́kọ́ èèyàn nígbàgbọ́ wípé òfin èyí táwọn ọmọnìyàn forí ara wọn gbé kalẹ̀ ó dáa ju tọlọ́run ọba lọ ọ̀nà kìíní nù ní ìdájọ́ àwọn èèyàn ká tètè máa sọ tẹ̀lé kó má bàa dàrú kèfèrí làwọn yẹn ọ̀ṣẹ̀bọ làwọn yẹn pòkí làwọn yẹn òbílẹ̀jẹ́ ni wọ́n bí wọ́n bá kúò láyé lórí ìgbàgbọ́ yẹn wọ́n wọ náà wọn ò sì ní jáde ń bẹ̀ láéláé ọ̀nà kejì ó ní wípé ká gbé òfin ọlọ́run lẹ̀ ká gbé jù ú lẹ̀ ká má lò ká wá máa lo òfin àtọ́dá táwọn èèyàn forí ara wọn agbárí ni wọ́n fi gbé kalẹ̀ ṣùgbọ́n àgbà pé ó dáa ju tọlọ́run lọ ṣùgbọ́n àgbà pé òun náà dáa bíi òfin tọlọ́run ó ṣe déédéé Baba lòun náà kò sí láìfí bàbá lòun tọ́lọ́ náà kò sí láìfí ẹni tó nírú ìgbàgbọ́ náà kèfèrí lòun náà ìdájọ́ ẹni àkọ́kọ́ yẹn náà ní bẹ fóun náà torí pé ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe déédéé ọ̀rọ̀ ọmọ èèyàn nìyẹn ẹni kẹta ọ̀nà kẹta tá a lè gbà ó ní pé a gbé òfin ọlọ́run a gbé jùúlẹ̀ à ń lòfin ọmọ ènìyàn ṣùgbọ́n a gbàgbọ́ wípé òfin tọ́lọ́ni ló dáa ju òfin ti ọmọ èèyàn lọ ṣùgbọ́n ó tọ́ náà bá a bá lo òfin tọmọ èèyàn tí ò dáa tó tọ́lọ́hún náà ó tọ́ eléyìí náà ìdájọ́ tó wà fáwọn méjèèjì tàkọ́kọ́ náà ní bẹ fún ọ̀nà kẹrin ni pé a gbé òfin ọlọ́run agbèjúlẹ̀ àlọ́ àwa ń lo òfin àtọ́dá ṣùgbọ́n a gbà pé òfin yẹn kò lẹ́tọ̀ọ́ ká lò ó a sì gbà pé lílò rẹ̀ ẹ̀ṣẹ̀ ni tó ń ti bẹ́ẹ̀ náà ń lò èyàn nì ọ̀rọ̀ méjì ni èyàn ti ṣe kèfèrí ṣùgbọ́n là ń pè ní kúfùrù dúnàlì kúfùrì gẹ́bí abúlá ìbúnú Abbas ṣe ṣàlàyé ẹ̀ ìran kèfèrí kan ni ṣùgbọ́n kò gbé èyàn kúò nínú Islam àwọn ìyẹn ni àwọn àyà yìí fẹ́ ṣàlàyé fún wa ọ̀rọ̀ yìí àyà yóò ṣẹlẹ̀ nígbà ayé ànábì wa Muhammad hadith ẹ̀ wà nù sọ̀yì Bukhari ó wà nù sọ̀yì Muslim àwọn tó fa intaya ìfisọ̀kalẹ̀ ṣùgbọ́n àká ti sọ̀yì Muslim hadith sọ̀yì Muslim hadith one thousand seven hundred ẹgbẹ̀rún kan ó tún lé àti ọgọ́rùn-ún méje hadith yẹn ó wá láti ọ̀dọ̀ Barra ibn Azib call oni marọ ala nabi sallallahu alayhi wa sallam bi yahudi muhammima majluda muhammima majluda àwọn yahudi méjì kan wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ anabi wa muhammad àbí ká pé wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi muhammima wọ́n ti kùn ojú wọn ní dúdú gẹ́gẹ́ báwọn yàrá náà ṣe máa ṣe ńlẹ̀ yorùbá ń míì tí wọ́n ku eru léèyàn lórí láyé jọun nínú ilé bóbi nǹkan bá ń ṣòfófó nínú ilé wọ́n kéérú lé lórí wọ́n lò lófófó wọ́n ayẹyẹ wọ́n yẹpẹrẹ àwọn méjèèjì náà wọ́n ti wá kun dúdú wọ́n ti kùn wọ́n dúdú wọ́n kùn wọ́n léèdú ta lè tú sí yorùbá lọ́dọ̀ wa kí wọ́n da búlù sí wọn lójú mọ̀jìlú dá àwọn méjèèjì wọ́n ti lù wọ́n lẹ́gba wọ́n ṣe wọ́n bí lálà fàdà áhùn um sọlọ́lọ́wọ́ aleyhi wa sálàm anabi wa pe àwọn méjì ó pe àwọn yahudi fakọ́l anabi ni akada tẹ̀jìdúnà hadda zani fi kitabikum àwọn méjèèjì yìí wọ́n ṣe zina ni ọkùnrin àtobìnrin ni wọ́n wọ́n wá nà wọ́n lẹ́gba wọ́n kò nǹkan dúdú lé wọn lórí nínú àwọn rìwáyà míì wọ́n gbé wọn gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ anabi wa ni anabi wa pe àwọn yahudi anábì ní hakada tajiduna hadda zani fi kitabikum ṣé ètẹ́ ṣe yìí ni ìdájọ́ tí ń bẹ fún zina nínú tíra ẹ̀yìn yẹ̀húdí tí í ṣe àtàwọ́rá kọ́ọ̀lù wọ́n fèsì wọ́n ní naam wọ́n ní bó ti rí nù fàdá àrọ́jùlá min ulama ihim fàkọ́ọ̀lù anshuduka billahi alladhi anzala tawrata ala musa àkádà tajiduna hadda zani fi kitabikum anábì sallallahu alaihi wasallam o wa pe arakunrin kan n'inu awon àfáà awon yehudi jona náà nílùú Madina anabi ni òun fi ọlọ́run bẹ̀ ọ́ ǹjẹ́ ọlọ́run ọba tí ó sọ àtàórá kalẹ̀ fun anabi Musa nje bayi le ṣe rí kà ìdájọ́ tí ń bẹ fún onízìnà nínú tí a yín ọkùnrin tó jẹ́ onímọ̀ nù ẹ̀ láà wàlá anaka nashatani bi ada lam ukhbirk ó ní tí kì í bá ṣe wí ó ní rárá ọbẹ̀ kọ́ la bá o tí ì bá ṣe wí pé ó fi ọlọ́run bẹ̀mí ni ìbá tí sòdodo fún ọ najidu rajma ó ní ta bá ní pé ká sọ wọ́n lóko àwọn tí wọ́n bá ṣe zìnà kálẹ̀ wọ́n lóko pa ọkùnrin àti obìnrin tó ṣe zìnà ń táwọn kíríkànù lakinnahu kathura fi ashrafina fakunna idha akhadna sharifa taraknahu ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé àwọn ọlọ́lá inú wa àwọn èèyàn pàtàkì inú wa àwọn ọ̀tọ̀kùlù inú wa zìnà wa gbajúmọ̀ láàrin wọn àwọn wò pé ah àwọn eléyìí gbajúmọ̀ kọjá ká lọ sọ wọ́n lóko àwa bẹ̀rẹ̀ sí fi wọ́n lẹ̀ fàyídà àkọ́bùnà dọ̀ífà àkọ́bùnà àlẹ́ ilẹ̀ hàdà ṣùgbọ́n tó bá ti jẹ́ni tí ò lọ́lá tí è sọ́tọ̀ kùlú tí è séyàn pàtàkì ìdájọ́ tọ́lọ̀ ń sọnù tàórẹ́tà ni àwọn olò lérí ẹ̀ ó wá ní fàkúlnà tààlà ò falinajitami aláṣẹ inú kíìmù aláṣàrífì wàlúwàbẹ̀ àwọn àfáànù wọn wá ké síra pé ẹjá ronú sí o ẹ jẹ́ kí gbogbo wa ó nípanu pọ̀ lérí ìdájọ́ kan tó ṣe pé ìdájọ́ náà la máa lò lórí àwọn ọlọ́lá àtàwọn tí ó jẹ́ èèyàn tí ò lọ́lá láwùjọ káwọn máa lò dájọ́ lérí wọn ó ní fàjà àìnà tàhínímà wàlẹ̀ jẹ́lìdà mọ̀kánà rọ́jìmì ìdí ni làwọn wá ronú àwọn wá ronú pé káwọn máa kun èédú sí wọn lójú káwọn sì máa ṣe wọ́n ní bílálà àwọn ò fi rọ́pò òkò yẹn yóò àjẹ́ pé àwọn méjèèjì làwọn ò máa ṣe bẹ́ẹ̀ fún faqala rasulullah anabi ni allahumma inni awwalu man ahya amuraka ida amatuhu oh ọlọ́lọ́hun o anabi ni ire ọlọ́hun ire allah èmi ni àkọ́kọ́ ẹni tó farujima anabi wa pa wọ́n láṣẹ pé kí wọ́n lọ lo òfin tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nù tàwórẹ́ta yẹn fún ọ̀ntọ̀hún ni wọ́n bá ṣe kí ni o ni wọ́n bá sọ lóko fa anzalallahu azza wa jalla ọlọ́run wa sọ àyà tí a fẹ́ kà yìí ọlọ́run sọ kalẹ̀ àti àwọn àyà tó tún tẹ̀lé nínú àwọn rìwáyà míì pàápàá ti Bukhari wọ́n ní ànábì ní kí wọ́n gbé tàwórẹ́ta wá ń jọ náà kí wọ́n kà á ìgbà tí wọ́n wá ń ka tàrẹ́tà tí wọ́n wá débi àyà rọ́jímù níbi tọ́lọ̀ ti sọ̀rọ̀ kí wọ́n lẹ̀ wọ́n lóko wọ́n wá dẹ̀wọ́ abdullahi bunu salam yẹ̀húdí ni tẹ́lẹ̀ òun gba islam lọ́wọ́ ànábì àfáàsì ni nínú àwọn yẹ̀húdí ló wá sọ fún ànábì pé sọ fún wọn pa wọ́n láṣẹ kí wọ́n káwọ́ kúò lérí ibi tí wọ́n dọwọ́ bò ìgbà tí wọ́n wá káwọ́ kúò ńbẹ̀ ni wọ́n wá rí àyà rọ́jímù kálẹ̀ wọ́n lóko ńbẹ̀ lọ́lọ́ fi wá sàlàyé àyà yìí rìwáyà mi ó tún wá lérí àwọn àyà tó wà ń bí ta fẹ́ máa kà yí pé àwọn ìran méjì kan tí ń bẹ ní ìlú Madina ṣáájú kánàbí ó tó débẹ̀ àwọn bànú kùrẹ́zọ̀ àti àwọn bànú nadir ìyún wà nú sunan abidaud àwọn bànú kùrẹ́zọ̀ wọ́n lọ́lá àwọn bànú nadir lọ astagfirullah àwọn bànú nadir wọ́n ní ọlá ju àwọn Banu Kurayza lọ látara ogun tí wọ́n ti jà tẹ́lẹ̀ àwọn ni wọ́n borí tí ẹnìkan nínú àwọn Banu Nadir bá pa ọmọ Banu Kurayza ìran níjẹ́ Banu Banu àwọn ọmọ Nadir àtàwọn ọmọ Kurayza wọn tẹnìkan náà àwọn Banu Kurayza bá pa Banu Nadir wọ́n pa èèyàn kan dí padà gẹ́gẹ́ bí òfin Taureta ṣe wí wípé anamsu binafsi ẹni ó bá pààyàn kápá ṣùgbọ́n tí ó bá ṣe pé inú àwọn ìran tó lọ́lá ni àwọn ìran tí ò lọ́lá ń ti pààyàn wọn ò ní pa àwọn àwọn tó lọ́lá ló pa ẹni tí ò lọ́lá wọn ò ní pa nínú àwọn ìran ọlọ́lá yẹn wọn ò ní pa ẹni tó pa wọn ò wá fowó di ìgbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wá Madina àbànú kò rẹ́ zọ̀ wá yarí ńgbà tí kanú àwọn bànú nàdírù pa kanú wọn wọn ni a lọ ọba nàbì sallallahu alaihi wasallam ànábì onídéédé ti dé àwọn ògbà ni ànábì fi wá ní ṣèbí tí ń bẹnu tàrẹ́tà ni anafsu bi nafsi wàlẹ̀ àìní bi àìní wàlẹ̀ utnu bi lè utni wàlẹ̀ anfu bi lè anfi wàsínú bi sínì ẹni ó bá fọyàn lójú ká fọ lójú di ẹni ó bá gé ní ilé tí kán gé ti ẹ̀ ẹni ó bá gé èèyàn mú ká gé mú ẹ̀ ẹni ó bá yọ eyín èèyàn irú ìtàwọn èèyàn máa já ń gbòòrò pé òun fẹ̀ṣẹ̀ yọ yín ẹ̀ ń sìn ò lè dánwò lẹ́ṣẹ̀ rí àwọn òbí ọbẹ̀ tó bá gbáyàn lẹ́ṣẹ̀ téyìn ń yọ wọn yọ eyín tiẹ̀ náà wọn ò wá ní yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ṣẹ̀rí àkéṣe pé wọn ní ẹ kí wọn gbé ọ̀dọ̀ àwọn dentist kan ara bá yọ rárá o wọn ò gbà yọ bí wọn náà ṣe gbà yọ náà ni nítorí ṣe náà wọn ò ṣe ìdínà tó wá àwọn tí wọ́n ní ah, àwọn ń ṣe jẹ́jẹ́ bó òfin ọlọ́run bẹ́ẹ̀ ó mọ̀ pé bóun bá gba báyìí wọ́n gbà yọ ni torí ẹni tí wọ́n gbà yẹn tó bá ti ní òun ò gbà òun fẹ́ kéyìn ni bó bá gé èèyàn lọ́wọ́ tó bá ti ní kí wọ́n ni. bó sì ṣe rẹ́tì ẹ̀ náà wọ́n sì rẹ́tì ẹ̀ kì í ṣe pé wọ́n àádọ́gbọ́n fún ọ lóru wọ́n sọ pírẹ́sìn wọ́n àyọ̀ ó àjí ó àbá tó ti yọ rárá o fẹ́wú bó ṣe géètì ẹ̀ náà wọ́n géètì ẹ̀ sẹ́yìn ò ní ṣe jẹ́jẹ́ ó pa àyàn wọ́n pa ọ́ tó ń tọ̀hún táwọn ará yìí dílé wọn àwọn tí ó jogún ẹ̀ bá ti ní àwọn ògbówó ẹni tó pa nǹkan padì lọ́lọ́run fi alibab níbi ẹ̀san gbígbà ibẹ̀ níṣẹ̀mí dáadáa wà ibẹ̀ ni iye wà iye ń bẹ nínú ẹ̀san nípa ọ̀ràn ẹ̀rí pé kálukú ó sinmi ẹ̀dọ̀ kò ní sí tọ́ọ̀gì kan tí ó dédé lóun fẹ́ gbọ́jú èèyàn fọ́ ó hàn pé bóun bá ti gbójú èèyàn fọ́ òun gan ó dá fọ́jú padà ẹ̀rí pé kò ní dán wò ṣùgbọ́n nílùú wa ń bí nígbà tó bóun bá ti gba ó parí ẹ̀bẹ̀ ni ó pọ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀nìkan yọjú ẹ̀ wọ́n lè yàn òsì wọ́n ní àáfà yìí ó sì pèrè láàfà kò mọ ọlọ́run ẹ̀ ńgbà tí wọ́n gbójú wá ní kí wọ́n fọ́ tiẹ̀ à ńtọ́lọ́run wínú njẹ́ ó sì káwọn èèyàn lọ́wọ́ kó nu ni so níjọ́ náà ànábì wa ní rárá o òfin wọn ò rí bẹ́ẹ̀ mọ́ wọn ó pa ń tọ̀hún di ni ní àyà yìí ó sọ̀kalẹ̀ ẹ̀wọ́ ẹlẹ́ẹ̀kẹta tó tún wáyé nínú rìwáyà ó ní wípé àwọn Yahudi nígbà tí wọ́n ṣe zìnà láàrin ara wọn wọ́n ní kí wọ́n lọ ọ̀dọ̀ ànábì kí wọ́n lọ béèrè ìdájọ́ nípa zìnà tí ànábì bá sọ pé kí wọ́n nà wọ́n lẹ́gba kí wọ́n gbà ṣùgbọ́n táwọn bí yorùbá ní kí wọ́n nà wọ́n lẹ́gbàá tó ní kí wọ́n sọ ọ́n lóko kí wọ́n kọ́ a rí ipa àwọn ọ̀rọ̀ yẹn nínú àwọn àyà tá a mọ̀ tú yìí ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa náà. ọlọ́run yẹn ayọ́ àrọ̀sùn ìrẹ òjíṣẹ́ láyà àzóńkàlẹ̀dínà ìsàrẹ̀ òun àfìlẹ̀ kúfrì má jẹ́ kó bànújẹ́ bá ọ àwọn èèyàn tí wọ́n ń dàgìrì sínú ìṣe kèfèrí náà nínú àwọn èèyàn tí wọ́n ń sọ pẹ̀lú ẹnu ara wọn pé amẹ́nà àwọn gbọ́rọ̀ wọn bá gbọ́ ọlọ́run ní irọ́ ni wọ́n ń pa ọkàn wọn ò gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹnu wọn ni wọ́n kàn fi ń sọ̀rọ̀ yẹn kò dénú wọn ọlọ́run ní àwọn èèyàn inú àwọn tí wọ́n jẹ́ yẹ̀húdí àwọn wo ni wọ́n ń pè ní àyẹ̀wúdí àwọn ni àwọn tí wọ́n sọ pé ànábì Musa ńlá wọ́n gbàgbọ́ lẹ́yìn tí Isa ọmọ Màríàmù délé ayé wọn ò gba Isa gbọ́ wọ́n ní Musa làwọn tẹ̀lé bó tilẹ̀ jẹ́ pé ńgbà tí Musa náà ń bẹ láyé wọ́n fojú ẹ̀hìn mà kùlùkù náà gólú fún ni wọ́n ń wí fún èbìbó ti bu ọkàn wọn àwọn ògbọ́n tó wí sàmì iná wà àsọ iná ni wọ́n sọ fún Musa agbọ́ ṣùgbọ́n àgbà ọlọ́ni náà. sàmẹ̀húnẹ́lì kádìbì àwọn èèyàn wọ̀nyí olùtẹ́tí sí irọ́ ni wọ́n sàmẹ̀húnẹ́lì kọ́mi àkàrín wọ́n máa tẹ́tí sí ọ̀rọ̀ ànábì wọ́n wá lọ sọ nǹkan míì fáwọn míì nínú ìtumọ̀ táwọn afọ́ńtẹ̀fì sí rí fún ọ̀rọ̀ yẹn nìyẹn lamuya atuk àwọn míì tí ò wá sí ìjókòó ànábì láti gbọ́rọ̀ ọlọ́run àwọn wàá gbọ́ wọ́n á lọ máa sọ nǹkan míì fún wọn tànàbí ò wí ni wọ́n máa wí irú ẹ̀ máa máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lómi ìṣèjókòó sí ti ń gbọ́rọ̀ ọlọ́run nígbà tí ó bá délé ọ̀tọ̀ ni tí ó máa wí fáwọn èèyàn ọ̀tọ̀ ni tá a wí ní ọ̀tọ̀ ni tí ó máa wí lọ́hùn ó lè wọ́n pé alágbà àfa yẹn sọ̀rọ̀ sí àfa alágbájá níta òsì rẹ̀ lónìí káì sóhun àti àfa ó ti ẹ̀lẹ́ kọ́kọ́ béèrè pẹ̀lú séjà wà láàrin stars comodine àti afábẹ́ wọn ò já a ah, ó sì wá jẹ́ pé ní bu ó bu ah ègbóhùn ti pọ̀ jù ọ̀rọ̀ rẹ̀ ló sá sọ throughout ọ̀tọ̀ ni tí wọ́n wí ń bí ọ̀tọ̀ ni tí ó mọ̀ lọ wí lọ́hùn náà. ṣáà ti ni. يعرفون الكلمة من بعد موادئه ọlọ́run ní àwọn ènìyàn yìí wọ́n ń ṣe tá ń pè ní taharif sọ̀rọ̀ ọlọ́run ọba ataharif bimana atagiyir wọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba kúrò láàyè ẹ̀ tí wọ́n máa sọ pé ataharif ó náà ni atagiyir tó pín sí méjì lọ́dọ̀ àwọn àfa alákìídà tẹ̀gìírù làfùzí àti tẹ̀gìírù màánàwí tẹ̀gìírù lafuzi ni afẹ́ ilé mẹ́rin yìí ni àyàfi lọ́dọ̀ àwọn aláìmọ̀ kan gẹ́gẹ́ bí sheikh eh, eh, uthemi ṣe ṣàlàyé nínú sherihu akidatil wasitiya ti sheikh islam ibn temiya sheikh simon ẹ̀ẹ̀ta lè rí ẹnìkan tí ó mọ̀ kàbátí àkóní alẹ́ amdi lilaha rubali alamọ́n ah,

ibi tọ́lọ́run ọba òwọ́ ẹ̀wọ́ ibi tọ́lọ́run ò fi ṣádà sí ẹ fi ṣádà sí àtàwọn èèyàn tí wọ́n máa ń ṣiṣẹ́ náà ni wọ́n máa yí àyà kùránì padà ọ̀tọ̀ ní bọ́lọ̀ ṣe kọ́ ọ̀tọ̀ níbi wọ́n tún ṣe kọ́ yóò sọ di áàtì mí nìsín gbogbo oyún náà ló kó sọ́dà àtàrífù o ká yí ọ̀rọ̀ ọlọ́run padà kódà yàsìn àtoríkòdì kó bẹ́ẹ̀ torí pé n tí ń pè ní àtàhàríf ní àtẹ̀gìyìrì bọ́lọ̀ ṣe gbé wa padà ọlọ́run bẹ̀rẹ̀ ya sí walkur'an ilẹ̀ hakim innaka laminal mursalin ìwọ ló bẹ̀rẹ̀ ìdá àrọ́dà ìwọ́n ayàkúlà làókù fàyàkùn ìdá àrọ́dà ṣẹya iná máa múrùhù òwà ń kà padà lọ́bà ó èyí tó wá kéré ìmí tó wá gangan ni wọ́n máa mú kìí pé wọ́n kọ́ bá ń pé kún fáyà kún ìdá àrọ́dà ṣe ya làhú ìdá àrọ́dà ṣe ya núùnù tó parí ẹ̀hún fàyà yẹn núùnù káàfù yá bí wọ́n ṣe kọ́ padà nìyẹn ìyẹn ló ká yí ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run padà káàkà bọ́lọ́run ọba ṣe kọ́lẹ̀ ó ṣe sọ asọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tá a fẹ́ sọ̀túmọ̀ rẹ̀ kìí ṣètumọ̀ tọ́lọ́run tànà bíi fúnla fún ó ní ń pè ní tawil lọ́dọ̀ àwọn mọ̀tazila torí pé wọ́n mọ̀ pé tí wọ́n bá sọ pé àwọn ṣe taharif kúfùrù ni torí pé kéèyàn yí ọ̀rọ̀ ọlọ́run padà ó sọ̀yàn di kèfèrí àwọn wà ní tawil làwọn ń ṣe ṣùgbọ́n hakíkọ̀ tá ń tẹ̀gírù ni torí pé ọ̀tọ̀ ni tọ́lọ́run ọba wí ọ̀tọ̀ níbi táwọn ó tu sí láti lè jẹ́ kó bá ìfẹ́ inú wọn mu àwọn ọlọ́run sọ̀rọ̀ wọn ní surat alimuran ta ti kà sẹ́yìn níbi ọwọ́ bẹ̀rẹ̀ ibi tọ́lọ́run bá ti ń sọ wípé àwọn èèyàn tí wọ́n ń wá níbi ọwọ́ bẹ̀rẹ̀ هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن هم الكتاب وأخرى متشابهة فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشبه منه ابتغاء الفتنة وابتغاء تاويله وما يعلم تاويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب نعم أبا ọlọ́run ló ń sọ alukurani kalẹ̀ fún rẹ̀ ànábì mi ní wọ́n áyá tó mọ̀ kámọ̀ àwọn àyà kan bẹ́ẹ̀ nù kúrò òfin ni ayat kò ní kò ó bá àmọ́mọ́ ké omi ọba ti tú báyìí túmọ̀ rẹ̀ ó yé èèyàn látàkùrọ̀ bú zìnà ẹ má súnmọ́ zìnà kò ní túmọ̀ míì náà àwọn ẹ̀yà tíra nìyẹn àwọn àyà míì wá ń bẹnu Qur'an mutashabihat àwọn àyà tó ṣe wípé ìtumọ̀ bíi mẹ́ta ni mutashabihat ṣùgbọ́n èyí tó bá bí mu ni àwọn àyà tí ó túmọ̀ sí tó ju ẹyọ kan lọ tẹ́ bá gbọ́ sétí èèyàn lè fa ìtumọ̀ tó ju ẹyọ kan yọ lọ nú ẹ̀ mutashabihat títún túmọ̀ sí àwọn àyà tí ń túra wọn torí pé nínú Kùránì Ọlọ́run ní Kùránì yẹn àyà tún mutashabihat ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ yẹn ni àwọn àyà tí ń túra wọn ṣùgbọ́n ní verses susceptible to different interpretations àwọn àyà tó ṣe wípé a lè tú láwọn oríṣiríṣi ọ̀nà tẹ̀síwájú fàmílẹ̀dí iná fi kòlóbì ìmzẹ́yìn ọlọ́ni ṣùgbọ́n àwọn tí ìgbúrí ń bẹ nínú ẹ̀mí wọn kú níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ o kàkà kí wọ́n wá tẹ̀lé àwọn àyà títúmọ̀ rẹ̀ fojú hàn nínú Kùránì tó ṣe pé kò ní dáyàn láàmú àwọn àyà títúmọ̀ rẹ̀ ò fojú hàn àyàfi sáwọn onímọ̀ tó ṣe pé a lè fún sí méjì mẹ́ta mẹ́rin àtàwọn ọ̀nà ìmòye làwọn ò mọ̀ kà ní gbogbo ìgbà tí wọ́n mọ̀ mú lò ìtìgá àfìtìnà ta láti fi kó àwọn èèyàn sínú ṣe kèfèrí. wọ́n fẹ́ fi máa dá fìtínà lẹ̀ ìyẹn ni láti sọ àwọn èèyàn nù láti lọ bá wọn ń ṣe tàwíl àwọn ń fún àwọn àyà yẹn nítumọ̀ ọlọ́run ní ìtumọ̀ rẹ̀ ní ti pàápàá kò sẹ́ni tó mọ̀ àyàfọ́ ọlọ́run ọba àwọn tí wọ́n ní mọ̀ jìnlẹ̀ nínú tírà nínú mọ̀ ọlọ́run ọba kí ni wọ́n ń wí ìtàwọn ń sọ ni pé amọ̀ nàbí gbogbo rẹ̀ agbàágbọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá eléyìí ò ní jẹ́rántí fẹ́ nìkan àyàfà àwọn olóye nìkan lélẹ́yìí ò mọ̀ jẹ́rántí fún ìyẹn ni Aisha radiyallahu anha ó sọ pé ànábì sallallahu alaihi wasallam sọ yìí Muslim wípé tẹ́ bá ti rí àwọn èèyàn tó ṣe pé àwọn aya tí rújú ń téèyàn bá nímọ̀ tí ò ní tètè mọ èyí tó jẹ́ èyí tó bá tọrọ ànábì mú ń bẹ̀ ni wọ́n máa kà ní gbogbo ìgbà ànábì ní àwọn èèyàn tí wọ́n ń wá fìtí wọ́n bẹ́ẹ̀ dá fìtí náà kalẹ̀ nù ni ẹ mọ̀ wọ́n. kẹ́ tètè jìnnà sí wọn ànábì kì wá ń lọ lérí irú àwọn èèyàn bẹ́ẹ̀ táyà bá wá rí bẹ́ẹ̀ ọ̀nà wo lágbàmọ̀ tún mẹ́ẹ̀ á padà sí súnà ànábì lè ànà súnà híyà tafsirul Qur'an torí pé súnà ànábì yẹn ni àlàyé kùránì ọlọ́run ní àwa la sọ kùránì kalẹ̀ fún rẹ̀ ànábì lìtúbá yìí náà lè ná sí mọ́ nùzílà iléhìn láti lè ṣàlàyé fún àwọn ènìyàn tá a sọ kalẹ̀ fún wọn nínú sórọ́tù kìámà ọlọ́run ní tí wọ́n bá ń ka kùránì fún ẹ tí jìbìrì bá ń kà á tẹ̀lé kíkà tí jìbìrì ń kà fún ẹ gbà ẹ̀ hàn kọ́kọ́ màá kà tó bá ti màá kà tán fún máa lẹ́yìn náà báyà náà lẹ́yìn náà wàá ṣàlàyé ìtumọ̀ rẹ̀ fún ẹ ló fi jẹ́ pé àwọn sálàf ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ máa kọ́ ọmọ wọn ni kí wọ́n ha kùránì sérí wọn ò ní tí mọ̀ tún bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ha sórí tán tí wọ́n mọ̀ wọ́n sì wá mọ àlàyé ẹ̀ ọlọ́ọ̀ni ìrẹ́ ànábì kọ́kọ́ mọ̀ kà bó bá ti wá mọ̀ kà tán ó wá mọ ìtumọ̀ ó wá mọ àlàyé tó ń kà ìyẹn ni àṣìṣe tí wọ́n ń ṣẹlẹ̀ sáwa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wa níbí fàìdákọ̀ náà ùfà tàbí kùránà ìyẹn nìkan lálò gbogbo àwọn ọmọ wa tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n bá ti ṣe wòlímọ̀ àwọn àmọ́ pè wọ́n láàfáà nù ilé kódà ẹlòmíì wọn ò nílé ránṣẹ́ mọ́ ah, àfáà kìíní ti dé ó kàkà kùránì kò tí ì mọ bàyán kò ì ìwọ́n bàtà tí wá ń pè láàfá yóò mọ mú dájọ́ wá láì nímọ̀ nípa àdájọ́ tí ń dá yóò mọ ṣàlàyé ẹ̀sìn lórí àìmọ̀ kan in tó fàánù nì tẹ́sìn fi wá di ségesège pàápàá ńlẹ̀ Yorùbá àjàgà tó bá ti ké fàwákìú fàwákìú sákìtọ̀ àwọn èso tí ń jábọ́ àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ti dà fàánù nì tó bá débẹ̀ ó dídí bí ọgbọ̀n ṣẹ́jú tí bá sá ń fa orin inú fàwákìú tí ń fa ń fa tí ń fa fún ẹ̀mọ̀ Allah Akbar Allah Akbar bí ẹni wípé àlàyé kùránì ni ìyẹn ló dá wàhálà alẹ́ Yorùbá gbogbo ẹ bá ti wá ń ka kùránì tí ń kọrin fa èèyàn sì kọ́ ṣùgbọ́n kí lọ́láyé kùránì èèyàn ó jókòó kẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n yé sí ìkọ́ lọ́dún kan ó sì lójú òpó téyìn ó tọ̀ kéde téyìn ó kàn gbá mú tí ó mọ̀ tu pé mo mọ lárúbáwá torí pé àwọn tó jéde bàbá wọn gan àwọn lárúbáwá náà ṣẹ̀ mọ́ lọ́ọ́kọ́ ni toró lójú òpó èèyàn ní pòun mọ́ english ní ìsìn kó mú chemistry textbook ń pé i'm a i'm a professor of english literature i'm a professor of english grammar òun fẹ́ fọ́ àbábíò chemistry èyí tó kéré jù ní òwe chemistry nù lọ́dọ̀ àwọn chemistry àbábíò ó lẹ́yìn bá ṣe di first degree chemistry àbábíò ló kéré jù lọ́dọ̀ rẹ̀ kọ́ òun fẹ́ ṣàlàyé ẹ̀ àwọn gbọ́ english now yóò ní problem yóò mọ̀ kódà bẹ́yẹn ṣe english kéèyàn kéde èbó kó gbọ́ kó gboyè professor ń bẹ̀ kò lè dá sófin nàìjíríà tí wọ́n fẹ́ èdè èbó kọ lọ́ọ̀yà tó ní third pass ló ní jáde yunifásitì ní law ó sì lọ law school ó ní ó ṣàlàyé ìtumọ̀ òfin yẹn fún professor tó ṣe english tí wọ́n fi kọ law nàìjíríà bó sì dé kóòtù adájọ́ ò ní kà sí lọ́yà wọn ò ní pè ní lanet fellow wọn ò ní pè ní mọ̀ wọn ò ní pè lámòfin bí Wọlé Ṣóyínká bó ṣe jẹ́ lúráìtì tó ń tó jónímọ̀ jìnlẹ̀ lítírẹ́ṣọ̀ tèébó bó ṣe jónímọ̀ jìnlẹ̀ nù lísírẹ́tọ̀ tó ń ne bó dé kóòtù kò lè ṣàlàyé òfin nàìjíríà wọn làláìmọ̀kan ni nípa òfin tó ń ti pé ìbò níwọ̀n ikọ́ ìlàlàyé tá ń ṣe múra mo gbọ́ lárúbáwọ̀ tí ìkan pé èèyàn mọ̀túnmọ̀ kùránì ó tún kẹ́kọ̀ọ́ ẹ̀ ó ó usulu tafsir ó ní àwọn kọ́áìd àwọn òfin téèyàn ó mọ̀ tẹ̀lé kéèyàn ó tó lè mọ̀ ṣàlàyé kùránì ó sì láwọn ìmọ̀ tí ó sódó sí ìyàn la kéèyàn tó lè máa ṣe tẹ̀fsíìrù Qur'an yàtọ̀ sí mọ́ èdè tí gbogbo wa gbà kọ́ran yẹn dandan gbọ̀n lẹ́yìn èyàn ò ní àkídá tó sọ̀híhà ìgbàgbọ́ èyàn gbọ́dọ̀ jẹ́ gbàgbọ́ tó dáa èyí tó mọ́yán lórí tí gbàgbọ́ èyàn ò bá dáa ìtukùtù ní òmò túnú Kùránì torí yóò máa fẹ́ tú àyà yẹn ní ìbámu sí ìgbàgbọ́ tiẹ̀ tó ní ìfẹ́ ẹnu ẹ̀yẹn ni ó mọ̀ tú kùránì lọ bámu kò ní tú níbàámu sí bọ́lọ́hun ṣe ṣàlàyé bọ́lọ́hun ṣe sọ àti bánàbí ṣe ṣàlàyé ẹ̀ lọ́rọ̀ kan sá ọlọ́ni àwọn yẹ̀húdí yẹn yọ̀rí fún ẹlẹ́kẹ́lìmọ̀ mi ń bá dìmọ̀wádìí ìwọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá kú ò ṣe sọ yàkùlùn wọ́n máa sọ pé inú títún máa dá fàkùdó tànàbí bá mú ìdájọ́ tó bá yín lára mu ó ní mo sọ lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ṣe zìnà ẹ lọ bánàbí bánàbí bá mú ìdájọ́ pé kẹ̀nà lẹ́gba ẹgbàá lọ ẹ̀. wàyí láńtú táwọn ṣùgbọ́n bánàbí ò bá mú ìdájọ́ èyí ni tó ní ẹ lẹ́ẹ́ lóko fàdárú ẹ fánàbí ẹ kúrò lọ́dọ̀ ẹ̀. ọlọ́run ní fi wọ́n lẹ̀ man yuridillahu fitnatahu gbogbo ẹni tọ́lọ́run ọba tó bá fẹ́ kó sọnù látara kíkọ̀ tó kọ òfin ọlọ́run ọba ò ní kápá kan láti lè fi mànà. ọlọ́run ní gbogbo àwọn Yẹ̀húdì yẹn tí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run kò láàyè ẹ̀ àwọn tọ́lọ́run ò fẹ́ láti fọkàn wọn mọ́ nìyẹn yóò máa bẹ fún wọn nílé ayé yìí ìdójútì yóò máa bẹ fún wọn láyé fílẹ̀ ààfihàn ti àdá ìyẹ́gbẹ́rẹ́ ní fún wọn láyé ìyà tayé nìyẹn bó bá dijọ́ gbèǹdé alìkìyàmọ̀ yóò máa bẹ fún wọn ìyà tó tóbi ìdí tọ́lọ́run ọba ò fi fẹ́ fọkàn wọn mọ́ ni wípé ọlọ́run jẹ́ kí jẹ́ ìjìyà fún kíkọ̀ àti títakò tí wọ́n ń ṣe àtakò ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo ẹni tí ń bá ti ń takò tọ́lọ́run ntọ́lọ́run fi jẹ́ níyà ni pé ọlọ́run ó jẹ́ kí ọkàn rẹ̀ ó le kò wá ní gbọ́rọ̀ ọlọ́run lágbọ̀ọ́yé mọ́. lọ́lọ́run fi ń kì wá lọ pé kí wọ́n lọ sọ̀rọ̀ àwọn gbogbo àwọn tí wọ́n ń yapa àṣẹ ànábì tí wọ́n bá sọ pé ànábì sọ báyìí ó gan wà láyé ní ìsìn yóò mọ̀ yẹn ò yóò ní ọ ah, ayé tànábì yẹn mọ́ ìyàtọ̀ <laughs> ṣé láyé tẹ́rọpléènì ti wà ìta ń lo kọ̀ǹpútà táyé pànábì gan wà láyé ni yóò chẹ́ǹjì òfin yẹn sẹ́ẹ̀mọ́ tó mọ ọ̀rọ̀ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run tó ní àná kò mọ ọ̀la yẹn pé nígbà ayé ànábì yẹn ọlọ́run ò mọ̀ pa yóò rí báyìí ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ nìyẹn ọ̀ká ànábì wà láyé báyìí kì bá chẹ́ǹjì ẹ̀ ń tó sọ ni pé ọlọ́run ò mọ̀la láti fi takò òfin là ń sàlàyé o torí ẹlòmí wà béèrè lọ́ọ̀ mi ní ìsìn pé Aisha radiyallahu anha ti ń sọ̀rọ̀ ń pa àwọn obìnrin tí wọ́n èlò jáàbù wá mọ́sálásí tánàbí sì ní bóbìnrin bá gba ìyọ̀ǹda lọ́wọ́ akóhùn lọ mọ́sálásí ká mọ́ da dúró kájí ó lọ ká fún wọn yọ̀ǹda báwọn obìnrin wa ní wọ́n bá gba yọ̀ǹda lọ́wọ́ wa páwọn fẹ́ lọ mọ́sálásí lọ jọ́sìn fọ́lọ́hun ànábì ìgbà tó wáyé àwọn obìnrin wọn ò wá lo ìjáàb wọn ò lo jìlìbáàbù lọ mọ́sálásí mọ́ lẹ́yìn tánà bí kúrò láyé wọn ò lò dáadáa Aisha ò sì tí jáde láyé ńgbà náà gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lónìí ẹ rí i pé àwọn àáfàá ayé yí padà débi pé àti sòdodo fáwọn èèyàn wá ń ti àwọn àáfàá lẹ́nu gbogbo àwọn obìnrin tí ń kírun lónìí tí wọ́n jẹ́ sisi ṣàṣà nínú wọn lónírun obìnrin tó wọ jeans wákìrún tó lo ìjáàpù jámpépé tí ò jòjìká ẹ̀ nígbà tó rù kú gbogbo ẹran díẹ̀ ló hàn torí jeans tí wọ́n ṣe ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ti ẹ̀rù pé bóyá wọ́n fọwọ́ fà ni ìdí jeans yẹn wọn ò jẹ́ ó dé bàrá àdímọ́ orí ibi awẹ́ ẹ̀dí ni ó wà irú obìnrin yẹn wá rù kú olóhùn kírun gbogbo díẹ̀ yọ ọkùnrin gan tíbẹ̀ bá yọ kò nírun ẹjọ́ irun dà yẹn yóò sì mọ́ wá dààmú lójoojúmọ́ yóò mọ́ wá mọ́sálásí yóò mọ́ kí ẹ̀ márùn lójúmọ́ nítorí pé àwọn èèyàn ti wá kọtọlọ́n tó pọ̀ àwọn àfọwà líle sọ fún pé arábìnrin ò bá sì mọ gbogbo ara rẹ lásìkò oorun ó eh, eléyìí tiẹ̀ tíráì ẹ jẹ́ ká mọ tún encourage ẹ̀ ẹ já sọ fáwọn tí ò tiẹ̀ kí rárá kódà bí ò borí wọn ni sáàmọ́ bọ̀ sáàmọ́ bọ̀ torí pé nǹkan bàjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánàbí sọ sallallahu alaihi wasallam tádìsí ń bá sọ̀hí torí mo ti gbàgbé síhà rẹ̀ pé tí òpin ayé bá ń bọ̀ zina ó pọ̀ débi pé àwọn èèyàn ó máa ṣe gbangba ẹni tí ìmọ̀ni rẹ̀ bá dàbí ìmọ̀ni Abubakri ni ó lẹ́nu láti sọ pé ẹ̀sì bọ́ sí kọ̀rọ̀ kò ní sọ pé ẹ má ṣe zìnà mọ́ ah, ẹ̀sì bọ́ sí kọ̀rọ̀ ẹ̀sì para torí pé ó pọ̀ kọjá kó á ní ẹ má ṣe mọ́ àwọn èèyàn kan wò pé wèrè wo ló ń sọ̀rọ̀ yìí so èyí táwọn èèyàn ò fi pọ́n ọ lé pé ah, orí eléyìí sì pé díẹ̀ ní kẹ́ẹ̀ẹ́dẹ̀ bọ́ sí kọ́nà ó dàbí ń sìn kí kéèyàn wà ní campus kéèyàn wá sọ fáwọn ọkùnrin àtobìnrin tó dìra ń gbá wáyé ẹ mọ̀ ó di ara yín mọ̀ wọ́n kàn pé who is this mad man ẹ rántí ọmọ nàìjíríà kan abẹ̀sẹ́kù bí òjò kan báyìí tí wọ́n pa ní UK ó lọ bá wọ́n wá mu sìgá wá ní kẹ́nìyàn mọ̀ mu sìgá mọ́ ẹ bá rántí ń gbà kan báyìí ojú ẹ̀ ni wọ́n ti pa náà sìgá wọn wọ́n pa fínfín ó lo bí ọjọ́ mélòó kan nu life machine títí títí gbà wọn rí pé eléyìí ò ṣe kò ó ti kú ọmọ nàìjíríà mú gbàgbé okọ ẹ̀ ẹlẹ́sẹ̀ ni ó lọ sí night club wọ́n wá mu sìgá bẹ̀ wọ́n sì ti ṣòfin pé kí wọ́n má mu sìgá ní public place mọ́ ó wá fẹ́ enforce ẹ̀ kí ló yẹ kó ṣe kó kàn ra kú òun bẹ́ẹ̀ kí ló ń gan wá dé night club ó dàbí àfáà tó lóun fẹ́ ṣe wá sí ibi tí wọ́n ti ń tagbó ilé egbó ó mú gbó á bẹ̀ pé ẹ̀yìn iná lẹ́wọ̀ wọn ni káwọn tó wọ náà àwọn apaná ẹ̀ lójú ẹ̀ èèyàn máa kẹ́kọ̀ọ́ dáwà ni ibi tí mo fẹ́ lò mẹ́nu ni ọlọ́wà ni àwọn tí wọ́n ń tako àwọn tí wọ́n ń tako kí wọ́n sọ́ra wọn àǹtòsí ibà ń fitina kí fitina ọmọ bá wọn Imam Ahmad rahimahullah ó ní ìjẹ́ ẹmọ tí wọ́n ń pè ní fitina yìí ó ní àṣíríkù ni o ó lẹ́bọ ní jẹ́bẹ̀ o pé èèyàn ó padà dé lẹ́bọ ni tí èèyàn bá ti ń tako súnà ànábì sallallahu alaihi wasallam tí èèyàn bá ti ń yapa ẹ̀ náà. àdàbùn àdúgbò bá àwọn ẹ̀yẹ ẹlẹ́tẹ̀ lérò ọlọ́wọ́ jẹ́ kí ẹlẹ́tẹ̀ lérò jẹ wa o náà. ọlọ́run ní àwọn èèyàn tá a wí sàmáhùn náà lè àwọn èèyàn wọ̀nyí olùgbọ́ olùtẹ́tí sí irọ́ ni wọ́n. àkàlùnà lè sóhòt àwọn tí wọ́n máa ń jẹ haramu ni wọ́n. ọlọ́run ní fàyínjà oak tí wọ́n bá wá bọ̀ fún ìdájọ́ ìrẹ́ ànábì dájọ́ láàrin wọn àwọ̀ àrídá ni wọn tàbí kó sẹ́rí kò lọ́dọ̀ wọn kó mọ̀ fún wọn ní ìdájọ́ kankan tó bá sẹ́rí kò lọ́dọ̀ wọn wọn ò lè fi nira kankan ọ bó ti wùlẹ̀ kó mọ̀ wàyínà kàmta tó bá bẹ dájọ́ fàkùnbẹ̀yìnà ń bèlè um kìstì dájọ́ pẹ̀lú láàrin wọn pẹ̀lú òdodo pẹ̀lú déédéé torí pé dájúdájú ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n ń ṣe déédéé ọlọ́run ní èé ṣe wọ́n tó ṣe jẹ́ pé ìwọ ni wọ́n ń wá ní olùdájọ́ lérí tó ṣẹlẹ̀ láàrin wọn nígbà tó ṣe pé wọ́n ní tàórétà lọ́wọ́ In bẹ nínú tàórétà yẹn ìdájọ́ ọlọ́run lẹ́yìn náà ni wọ́n gbúrú kúò níbi thumma yatawallawna náà min ba'di dhalika wọ́n gbóni kúò wọ́n sẹ́rí kúò níbi tàwọ́rẹ́tà lẹ́yìn náà ọlọ́ni gbogbo àwọn yẹ̀húdí yẹn tí wọ́n ní kó wá fáwọn nídàájọ́ yẹn mọ́ ọláẹ́kà bìlmọ̀mìnì wọ́n èyí ṣe onígbàgbọ́ òdodo ṣèbí wọ́n rí ìdájọ́ yẹn kẹ́ tó wà bọ̀ wọ́n fẹ́ kó o dájọ́ torí pé nínú rìwáyà kan wọ́n ní áàdà rọ́jú áàdà nàbíyùn bó ìsàbìlì tàfífì nínú nasu nínú rìwáyà mi pé wọ́n ní ànábì tí a tó dé yìí o agbẹ́dìde bíi takhfif láti mú nǹkan fúyẹ́ fáwọn èèyàn láti ṣe ẹ̀dẹ̀ torí náà ẹ lọ sọ́dọ̀ rẹ̀ yóò bá wa ṣe òfin sísọ onízìnà lóko ńpa yóò bá a sọ dẹ́dẹ̀ di nínà so ni ọlọ́run ọba àlejò ọlọ́run sọ yí pé naam wọn ò nígbàgbọ́ bó ti wulẹ̀ kó mọ nínú tààrí tàti ń bẹ lọ́wọ́ wọn pẹ̀lú ògbó ọlọ́wọ́ a tún máa tẹ̀síwájú torí àwọn àyà yìí wọ́n sín tẹ̀léra wọn ni ọlọ́run sọ tàwọn oní náà a wá padà mú àwọn ìdájọ́ tá a ti summarize ìyẹn ni tá a ti ṣe eréfèé rẹ̀ tá ní ṣókí ká níbẹ̀rẹ̀ tafsir a wà tún mú wá a fẹ́ lójú ọlọ́run bá lékẹ́ ọlákó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ jí bá ti sàlàyé rẹ̀ lọ dáadáa oníkàlùkù wa ọlọ́mọdé ó bàjẹ́ alékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulah lílò rẹ̀ ọlọ́mọsá ṣe ní ọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tí a gbéyàwó nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún aláwẹ̀ táláwẹ̀ gbọ́dọ̀ ní ma yajibu ala sa'im tarku nǹkan tí aláwẹ̀ gbọ́dọ̀ gbójú sílẹ̀ Ànábì a bú rírà gbà wá kọ́ọ̀lù zoor àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kí n máa parọ́ àbíkú máa jẹ́rìí èké nǹkan tí ò sojú ẹ̀ kó lójú ń àbúrírà ọlọ́mbà kẹ oní ànábì sallallahu alaihi wasallam sọ pé man lam yada' qawla zur wal amal bi falaysa lillahi azza wa jal hajatun an yada' ta'amahu wa sharaba ànábì ní a gbogbo ẹni yóò tí ó bá ti lè gbé ọ̀rọ̀ irọ́ èké jẹ́rí èké àti máa ṣiṣẹ́ tọ irọ́ àbí máa parọ́ àbí máa fi ojú ẹ wòwò kúwò nínú Ramadan máa fẹnu ẹ sọ̀sọ̀kúsọ máa fẹsẹ̀ rìn lọ síbi tí ò lẹ́tọ̀ọ́ sí ọlọ́ọ̀bá ò ní bùkátà kankan sí ààwẹ̀ tó gbà ebi òǹgbẹ àti ebi tó panu rẹ̀ náà ni ó máa jẹ́ ẹ̀san fún un bákan náà arọ́fsù ọ̀rọ̀ ìsọkúsọ ọ̀rọ̀ ìwíkúwí kí o máa kọ orin orinkórin kí o máa kọ orin kó máa ròyìn páàtì ara obìnrin kó máa sọ̀rọ̀ nípa من الأكل والشراب إنما الصيام من اللغو والرف فإن صابك أحد أو جهل عليك فقل إني صائم إني صائم Ànábì ní kò sí ààwẹ̀ ní o ààwẹ̀ ò sí níbi ká fi jíjẹ àti mímú lẹ́nìkan ni pé àjẹun látàárọ̀ àmú látàárọ̀ kó ṣe pé yẹ ò túmọ̀ sí pé à ń ti ń gbààwẹ̀ ó kó sínú ìdí ẹnu wa ẹnu wa ojú wa àgbọ̀dọ̀ fi ẹnu wa sọ ìsọkúsọ nígbà a bá ti ń gba ààwẹ̀ lọ́wọ́ kódà ànábì ní ẹnìkan wá ń bú wa àbúfẹ́ bá wa jà bó ń hùwà ìmọ̀kan sí wa èsì káàfún kó nípa wa náà ó bọ̀rọ̀ alẹ́ pé yẹ ìwọ bá wo má rò pé mò ń gbàwẹ̀ lọ́wọ́ o ni pé ẹni im ẹni sọ aláwẹ̀ ni mí mò ń gbàwẹ̀ dákòtòrò ọlọ́wọ́ ọlọ́wọ́ nígbà tí ni ẹ̀kọ́ àwọn kan tí kagbọ́rọ̀ gbé títù sẹ́lẹ̀ nínú Ramadan so kí àwẹ̀ wa kọba lè wúlò fún wa kaba lè ní ládàá Ramadan tí ó péye kí a gbìyànjú àwa tí ó gbé fíìmù oríṣiríṣi fíìmù la máa wò ká gbìyànjú láti jìnà sí bọ́dẹ̀ jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù wọ̀nyí gbogbo ẹ̀kọ́ wáta àyàfi Islam yẹn pé tó bá jẹ́ wáàsí àbídá àbí tó bá jẹ́ wáàsí nìkan ó gba àwọn fíìmù tí wọ́n ṣe láti fi bà kò sẹ́kọ̀ọ́ gidi kan tẹ́ bá kẹ́kọ̀ọ́ ẹyọ kan ṣoṣo wọ́n bá èyí tó sì dèédé ìmọ̀ lọ́nà ọgọ́rùn-ún wọ́n bá jẹmọ́ ni lọ́wọ́ so látara dé eléyìí àrípa kárí pé a gbìyànjú láti jìnà sí nǹkan tí a fojú wa wò nǹkan tí a fi etí wa gbọ́ bákan náà tí a mọ̀ fẹ́nu wa sọ kọlọmọsá fún wa ní ládá tó péye àkórí kí a wọ́n sábà kúrò àlè wọ́lẹ̀kùn subhanakallahumma Mam jazakumullahu khairan khairan jazaihi òní Oni yẹn kí a jìnà sí àwọn ìwà ẹ̀ṣẹ̀ nínú Ramadan ki a lè gba ẹ̀san ààwẹ̀ wa ní pípé téèyàn bá sì jìnà sí ẹ̀san ààwẹ̀ yẹn ò mọ dínkù díẹ̀díẹ̀ débi pé a lè mọ́ ní ẹ̀san kan lórí ààwẹ̀ ju ibi tá fi panú àti òǹgbẹ tá fi gbẹra wa lọ ìbéèrè four five Naam. Wa alaikum salam. Ẹjọ́ àfà ẹsọ ní wà ṣìṣẹ́ ti kọjá pé kò dá a máa àwọn àjò Ẹ̀rọ lè fi tàkà naam àfààní kéèyàn gbin àgbàdo kó mọ́ àfẹ́ tà ń tútù kó yẹ pé gbígbẹ ló fẹ́ ó tà á pàápàá àsìkò ẹ̀rùn ni a máa sábà ṣe bẹ́ẹ̀ kó gbẹ lórí ẹ̀ kéèyàn wá ya kó wá wò kò sí aburú nù èèyàn torí àgbàdo gbígbẹ gan-an a ní bùkátà sóun náà àwọn tí ń ṣe oúnjẹ adìẹ wọ́n ní bùkátà ságbàdo gbígbẹ ògì inú àgbàdo gbígbẹ la fi máa ṣe láàfi ṣe ẹ̀kọ mímu àti jíjẹ àwọn tí wọ́n máa jẹ túwó àgbàdo iná wọn a máa lọ túwó tàgbàdo torí náà kò sẹ́ṣẹ̀ inú èèyàn wallahu a'lam aleykum salam. wọ́n ti pé tí yàn máa lọ ìlú ìlú ìkejì tí yàn máa lọ ìlú kan tí yàn lórí wọ́n ti pé inú ìlú òyìnbó lè kì wọ́n ní téèyàn bá lọ ìlú kan téèyàn ò ní rí ìlú láti ibi téèyàn wà irú ìrun wo lèyàn ò lè kí ń bẹ̀ àárín inú nọ́ọ̀sù pé téèyàn bá ń rìnrìn àjò lọ sí ìlú téèyàn ò lè fojú rí ní kó kíkọ́ sírì rárá ní tí sọ ni pé gbogbo ní bá ti gbé ọpọ́ lù rẹ ní ṣókí ni pé béèyàn bá ti lè kó lu èèyàn tó jẹ́ pé èèyàn rìnrìn àjò gbogbo téèyàn bá ti lè kà sí rìn àjò nínú àṣà yín tàbí nínú èdè yín tẹ́ ẹ kà sí rìn àjò àádìrín ni àwọn ìrun wo ládínkù àwọn ìrun olópò mẹ́rin ìrun zuri asri àti ishai a sọ di ìrun rákà méjì a ní kíráka mẹ́rin ó wá rí ìlú lọ́ọ̀kan o ò rí lọ́ọ̀kan o torí àwọn awò kan bẹ ní ìsìn téèyàn fi lè rí ìlú ibi téèyàn wà kódà nàìjíríà ń sìn à ń wo London àwọn Amẹ́ríkà à ń wo mọ́tà ní ọ̀tẹ̀ ṣe ń kí tààrọ̀ wí ń bẹ̀ kí ẹ̀ wá nígbà tá a ti ń rí náà lórí ìjókòó ń bì ó fi hàn pé <laughs> à ní kíkọ́ sí rárá gbogbo ń ta bá ti kà sí rìn àjò nínú àṣà wa tàbí nínú ìṣesí tiwa àbédè wa a kì í kọ́ sírì mbẹ́ mo rò pé ké ní ẹjẹ wọn àpẹẹrẹ wa nílẹ̀ Yorùbá nìbàdàn téèyàn bá rìn láti bíi toll gate téèyàn wá sí ọjọ́ ẹ pé kò ní kíkọ́ sírì torí kò ká sí rìn àjò àbí kéèyàn wá látọ̀jọ́ kó lọ mí kò ní kà sí rìn àjò ṣùgbọ́n bí irú ìlú wa ní níbí ní ìsìn àwọn arábòrò pa tí wọ́n bá fẹ́ wá kàrẹ́ ìwọ́n láwọn travel ni tó nígbà tó mi ń ṣiṣẹ́ ń bẹ̀ níjọ́ tí mo jáde mo ní wọ́n níbo mò ń lọ mo ní mò ń lọ gbòòrò wọ́n ní ṣe kàrẹ́ mo ní ìkàrẹ́ àtijọ́ yẹn ni mo ti correct ara mi tí bá ti ń dá ọmọ ń lọ kàrẹ́ ìgboro lọ́jà tiwọn torí mi wò pé kì í ṣe travel nìyẹn ó súnmọ́ tó ti yé so tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ni pé lọ́dọ̀ tí wọ́n bá ń tí wọ́n bá wá kà rẹ̀ wọ́n kì í kọ́ sí i torí tẹ bá bí wọ́n wọ́n ní ó travel travel sì ni pé ó rìnrìn àjò mo rò kó ti yé kò pé ó jìnnà lọ́dọ̀ tí wọ́n á ní ìsìn àwọn àlemọ̀ wọ́n pé kò jìnnà lọ́dọ̀ àwọn ìrìn àjò ni ẹ̀rí ní sí pé ìkàrẹ́ sákùngbà àká sí ìrìn àjò mọ́ torí pé ó ti já ìkàrẹ́ sáré sọ́gbàgì àkàwọn èèyàn sí rìn àjò mọ́ torí pé ti jápọ̀ àsìkò kan bọ̀ ní ìsìn ẹ̀rí tìlú bá tún ti ń jápọ̀ lọ àní ìkà sí rìn àjò gẹ́gẹ́ bí èkó èmi làwọn kẹjà ìgànmú agége gbogbo wọn ti já mọ́ra wọn wọn ò wá kà wọ́n sí rìn àjò mọ́ torí pé ó ti di uruf ó ti dàṣà pé wọn ò wò wọ́n sí rìn àjò bẹ́ẹ̀ sì ni ìrìn tí wọ́n rìn bẹ́ẹ̀ ó ju bí ìsọ́wọ̀ lọ tẹ́lómi fi ń lọ bí iṣẹ́ láràárọ̀ ọlọ́run ṣàánú wa wallahu ta'ala alam naam aleykum salaam. ẹ́ ok kí ni ìdájọ́ ẹ̀ ok ìbéèrè kejì. wọ́n ní ẹnìkan ń gbààwẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ sínú nǹkan haram ní máa fi sínú bí ọtí ṣé yóò kọ́kọ́ mu mi kó tó mu tí àbọ́tí gangan ni ó mu òhò kò fi sínú ah lẹ́yìn tó sínú tán ló wá lọ mu tí ó yàtọ̀ síra wọn ṣe rí ẹni tí ó gbààwẹ̀ tó wá mú ọtí gangan òun ló fi sínú. kéde ẹ̀kọ́ kọ́kọ́ jẹ dàbínú àbomumi ọtí gangan ló lò nínú ìdájọ́ tí aláfojúrí báyìí wọ́n lò gbáwẹ̀ torí pé in tí wọ́n pè láàwẹ̀ òun ni kéèyàn má jẹ láti ìgbà tí alifájàrí ti yọ títí di ìgbà tó rùn ti fi wọ̀ ṣé ìṣù oòrùn yẹn ti wọ̀ ó ti wọ̀ ó wá mutí wọn ò lò gbáwẹ̀ ṣùgbọ́n àlàyé táàfà ṣe lẹ́ẹ̀kan nínú adab níbi àwẹ̀ ó wá ń fi yé wa pé èyí tó súnmọ́ ni kó mọ̀ ní láàdá lórí àwẹ̀ yẹn torí pé bẹ́ẹ̀ bá ṣe ń ṣe lọ́hún sínú àwẹ̀ náà ni láàdá àwẹ̀ rẹ̀ ó mọ̀ dínkù títí dé pé kò ní ní nǹkan kan mọ́ ìyẹn lànà bíbí ní rúbà sọ ìmì lẹ́yìn sàláhù hadùn min ṣìyàmíhì ìlàlẹ́jọ́ wàlátọ̀ṣì mélòó mélòó làwọn èèyàn tí wọ́n gbààwẹ̀ ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ gbààwẹ̀ ṣùgbọ́n kò ní sí láádá kankan fún wọn lórí ààwẹ̀ tí wọ́n gbà ju ebi tí wọ́n fi para wọn àti òǹgbẹ yẹn lọ bẹ́ẹ̀ náà lẹni tó fi nǹkan kan sínú tán lẹ́yìn náà ló wà lọ fọtí tẹ̀ bẹ́ẹ̀ náà ládàá tiẹ̀ náà mọ̀ dínkù títí títí títí mo rò pé tiẹ́ tàbí ẹni tó sínú tán ti ń lọ ṣe zìnà wallahu ẹni tí ń gbààwẹ̀ tí èkìrun e ìdájọ́ rẹ̀ bí ọ̀nà bíi mẹ́ta àbí mẹ́rin ni kò láàwẹ̀ tó bá jẹ́ pé ìdí tí èéfi kírun ni pé kò gbà pé ọ̀ranyàn ni run pé ẹni tó bá wù ó lè kí ẹni tí ò bá wù ó lè má kí kò láàwẹ̀ rárá tó bá jẹ́ pé àìkírun rẹ̀ nǹkan kan ló di lọ́wọ́ kò wá nímọ̀ pé nǹkan kan èdè ìyàn lọ́wọ́ ń bi irun ó ń tàn láwẹ̀ á wà dá lẹ́kọ̀ọ́ ọ̀nà tí ó gbà kírun pẹ̀lú tó rò pé ń dìhun lọ́wọ́ yẹn báyìí pé kìí ṣe pé nǹkan kan ní ń di lọ ṣùgbọ́n kan yọ̀lẹ̀ fún rẹ̀ ó gbà pọ́nrán èèyàn nírun kódà ní òkírun ní ẹ́ asàfihàn lọ́n forí yìí bá kọ́ fi ràn án yóò tó kì í àwọn àfáà sọ ládàwẹ̀ rẹ̀ ó wá lè mọ́ ní o tàbí lè mọ́ ní tó àwọn tí a ń kí mọ́rùkú ti yé wallahu ta'ala a'lam ẹ́ àfáà ní ń gbà tá à ń sọ tàórítà lẹ́ẹ̀kan wọ́n ní ṣe old testament ní jẹ́ taurita ni old testament àti new testament ó jẹ́ àwọn nǹkan kan tá a kó jọ sínú ìwé kan tí wọ́n ń pè ní bible ní ìsìn ṣùgbọ́n àtàwọ̀rọ̀t tí ọlọ́run sọ̀ kalẹ̀ fún ànábì musa àdàmọ̀dì rẹ̀ ni wọ́n ń pè ní old testament ẹgbọ́n tí mo wí tàwọ̀rẹ́tà tọ́lọ́run sọ̀ fún ànábì musa àdàmọ̀dì rẹ̀ sẹ́bẹ̀tì ń pè ládàmọ̀dì ìyẹn ni pé èyí tí wọ́n ti tọ́ bọ̀ tí wọ́n ti fi kún tí wọ́n ti yọ kúò tí wọ́n sì ti yí padà mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn o wọ́n yọ ọ̀rọ̀ míì kú ògédégbé ìmí tí ò sí ń bẹ̀ wọ́n ekun ìmí ń bẹ́ ń bẹ̀ ṣùgbọ́n dọ́lọ̀ ń ṣe sọ wọ́n ó yí padà àwọ̀ rẹ̀ wọ́n ó yí padà àwọn míì tó tún wá jẹ́ bọ́lọ̀ ń ṣe sọ gangan náà tún wá wà ń bẹ̀ òun ni wọ́n ń pè ní old testament yẹn tàwórítà yẹn ni tí wọ́n ti ṣe nǹkan mẹ́ta yẹn sí tí àwọn ìtọ́lọ̀ tó ń sọ bó ṣe wà náà wà ń bẹ̀ òun ni wọ́n ń pè ní old testament ni ọlọ́run fi sọ pé nínú àyà tá ń ká lọ yìí pẹ̀lú ògbọ́lọ́gbà tàbádọ́wọ́ àyà bíi kẹrin síwájú ọlọ́run padà sọ pé alukurani yẹn mohaimin aleiha ni kurani ni ó máa sọ èyí tó jẹ́ òdodo nínú èyí táwọn gbé lọ́wọ́ tí wọ́n ń pè Taurita Old Testament kùránì ni wà mọ́ sọ fún wa èyí tí kùránì bá ti wá sọ pé irọ́ ni báwọn bá kà jáde á mọ̀ pé èyí tí wọ́n fi kún èyí tí kùránì sọ táàrí ń bẹ tó sì ló wà nínú Taurita àwa bá ní Testament á mọ̀ pé èyí tí wọ́n yọ kú ònu èyí tí kùránì sọ lọ́nà kan àwa bá ń bẹ ṣùgbọ́n wọ́n sọ lọ́nà míì á mọ̀ pé èyí tí wọ́n yí padà nu mo rò pé tiye wallahu ta'ala a'lam salam. Thank mo ti gbálàyé ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ n ṣàlàyé irun olóògbò mẹ́rin mọ́tàlá ìṣáì lápẹẹrẹ wọ́n ti kí rákà mẹ́ta rákà ẹyọ kan la bá imam anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní fama adiroktum fasọlù èyí tẹ́ ẹ bá yẹn kí rákà kan tá a bá nù anabi ni ẹ bá wọn kí i wá máa fa àtàkùn èyí tí ó bá bọ́ fún yín nú ẹ̀ rákà mélòó ló ti bọ́ fún wa mẹ́ta fatimu ẹ̀pẹ́ ànábì ò sọ pé fakudu pẹ̀lú pé rìwáyà kan sọ pé fakudu àwọn àfáà padà sọ pé rìwáyà èyí tó jẹ́ mahfuz èyí tó bá mu gangan ni fatimu gbọ́dọ̀gbọ́ ti yé lọ́dọ̀ àwọn onímọ̀ mùsùlùmí àdìsí tí mo ń sàlàyé wọn ó ti yé wọn ẹ kí ni ìtumọ̀ pípé òun ni pé ẹyọ kan tẹ́ ẹ bá yẹn yóò wá jẹ́ rákà alákọ̀ọ́kọ́ ti yín sódìé mélòó ló kù tẹ́fẹ́ kí mẹ́ta ẹ wá dìde tẹ́yìn bá kí rákà alákọ̀ọ́kọ́ tán ní ìṣáì rákà ẹlẹ́ẹ̀kejì kí lákà fatia àti sura á sì kà sókè á kì bá á wàá ṣe tàṣáhùd atahiyatu lillahi wa tayyibatu salawat assalamu ala nabi wa rahmatullah wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin àṣà bẹ́ẹ̀ dé parí a wà dìde a kà fatia jẹ́jẹ́ jẹ́jẹ́ tí wọ́n wí kéré pé yóò di inú o èyàn ò máa ṣẹnu wújẹ́wújẹ́ pé yóò máa kà á tètè ara èèyàn náà ra máa gbọ́ a tún wá lọ forí balẹ̀ méjì a tún wá dìde a kà fatia jẹ́ẹ́jẹ́ àtúnlọlẹ̀ àṣẹwà sálámà ó wá pé mẹ́rin mo rò pé ti yé ìyẹn ìtẹ̀lé súnà ànábì sallallahu alaihi wa alihi wa ake mu ṣàlàyé mu ní fatia ṣé kí n tún sọ ṣé kí tún àlàyé yẹn ṣe rákà mẹ́rin ni sọ̀ràtù ìṣáì èèyàn wá bá rákà ẹyọ kan lèèyàn bá ànábì ní fàmọ́ àdìrọ́kùtùm èétẹ́ ẹbá yẹn fàṣọ́lù ẹbá wọn kì wà mọ́ fàátàkùn èyí tó ti bọ́ lọ fún yín mélòó ló bọ́ mẹ́ta fàtí mú ẹ̀pẹ́ ìtumọ̀ pípẹ́ yẹn ni pé èyí tá bá yẹn á fi ṣe rákà alákọ̀ọ́kọ́ tiwa nínú ìṣáì bí wọ́n ṣe ń bá yẹn wàá mọ́ fọkàn ká mélòó ìdí ni ẹ̀yìn ẹgbẹ̀rẹ̀ pé rákà ẹlẹ́ẹ̀kẹ́ ló ní wọ́n wà ní oòrùn tí ẹ̀ bá bẹ́ darapọ̀ mọ́ lọ darapọ̀ wà á máa fọkàn ká pé mélòó ló ń kí tí wọ́n bá ti kí ẹyọ kan àkọ́kọ́ ti ẹni wọ́n ń kírun tí wọ́n bá kí méjèèjì ìkejì ti ẹni wọ́n ń kírun ẹyọ kan lára bá fi hàn pé rákà alákọ̀ọ́kọ́ ìṣá ìlà wá kí yẹn ṣe àpé mọ́mú ka fátíà ó ni ṣùgbọ́n àwa ó fi ṣe rákà àkọ́kọ́ tí wọ́n bá ti àwa fẹ́ kí rákà ẹlẹ́ẹ̀kejì nìyẹn a ké fatia sókè a kà súra lé a lọ rùkù a kó orùkù a foríbalẹ̀ lẹ́ẹ̀mejì a wà jókòó a ṣe tàṣáhùd tá n pè ní àtàyà tí mo kà lẹ́ẹ̀kan a ní sálámà a wà dìde rákà ẹlẹ́ẹ̀kẹta ti wà nìyẹn a wà kà fatia nìkan jẹ́jẹ́ lẹ́ni tó ń jẹnu wújẹ́wújẹ́ tètè wá rọra ń gbọ́ fatia yẹn a ní fi súra lé a lọ rùkú àforíbalẹ̀ lẹ́ẹ̀mejì a wà dìde fún rákà ẹlẹ́ẹ̀kẹrin a kà fátíà jẹ́jẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn a lọ rùkú a lọ foríbalẹ̀ méjì a ṣẹ̀ wá ṣe tashahud a wà sálámà akírun ni wàhálà dáàlì kàfàkìs bẹ́ẹ̀ la ṣe máa fi wọn gbogbo àwọn ìrun yòókù tá a bá bá wallahu ta'ala a'lam ó dà pé the last question ni àbí naam aleykum salaam aleykum salam ẹ̀yẹ́ ká kọ́ra alẹ́kọ̀ọ́ kan òjò ń rọ̀ ẹjẹ́ a sọ pé allahumma sọ́yíban sọ́d yáò sọ́yíban náàfíàn allahumma sọ́yíban náàfíàn allahumma sọ́yíban náàfíàn nafi'an àrẹ́bìnrin tójò bá ń rọ̀ ká máa sọ ọ̀rọ̀ yẹn ká fi máa ṣàdúrà pé ọlọ́run òjò tó wúlò ju àǹfààní ni kó rọ̀ lé wa lórí o mọ̀rọ̀ òjò ìyà lé wa lórí so káwa náà gbìyànjú ká lọ mọ̀ ẹni tí ò bá mọ̀ ó wà nù isnul muslim tí wọ́n yí sédé èbó tí wọ́n pè ní citadel of the believers ìkànnì wà tí wọ́n pè ní fortification of the muslims translation is english á rí ń bẹ́ẹ̀ insha allah ta'ala naam alaikum salam. naam mo ń gbọ́rọ̀ yìí ọ̀tọ̀ ẹni tí fámìlì yàn wà ọ̀tọ̀ òkè ìrànwọ́ àpá ok ok ok tọ́ ọlọ́run kó tọ́ wa sọ́nà èyí tó yé mi ni pé ìyàwó àtàwọn ọmọ èèyàn ń bẹ nílùú kan à ń gbé bẹ́ẹ̀ àwa rí iṣẹ́ nílùú mi ìlú àwa lọ ṣiṣẹ́ ń bẹ̀ á tún wá padà sílé bóyá a máa lọ ní yọmùlẹ̀ ithnain ọjọ́ àtìní ìjọ monday á sì dé ní yọmùlẹ̀ jùmọ̀ á dé níjọ jimá ètò yémi ni pé tá a bá ń dárùn kí nílùú tá a ti rí sẹ́hùn kọ́sìrì láàmọ́ kí ṣùgbọ́n tá a bá ń kírun lẹ́yìn ìmáàmù ń bẹ̀ á kí pé gẹ́gẹ́ bí àlàyé Abdullahi ibn Abbas nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kí àlejò máa kírun pé lẹ́yìn imam tó jẹ́ onílé ni ó ní bẹ́ẹ̀ ni eléyìí ni súnà bàbá kọ́sìm mo rò pé tiye tẹ bá padà sọ́dọ̀ ìyàwó yín àtọmọ yín ẹ̀yin náà ẹ kàbẹ̀hún sílé ẹ rí i pé bí ẹni tẹ́ ń hangi níbi tẹ́ ẹ lọ ni ó lè jọ́dọ̀ ọ̀rẹ́ kan lẹ́kan ọ̀rá lẹ́ńlẹ̀ sí tàbí kẹ́ẹ̀kan gba rúùmù kan ẹ̀yin mẹ́ta kan tẹ̀ sáà ẹ̀hẹ́n tẹ bá padà délé ẹ mọ̀ kírun yín pé tẹ bá ń dárun kí àbí tẹ̀ ń kí lẹ́yìn imam wallahu ta'ala alam ṣùgbọ́n bá yẹ pé ẹ ti wá ṣí lọ sílùú ẹ ti sọbẹ̀ dìbò gbé ṣùgbọ́n ẹ kàn ń lọ lélẹ́kọ̀ọ̀kan bí pé ẹ kàn fẹ́ lọ kí wọn kú ọdún bí ilé iléyá àbí túnú àwẹ̀ àbí pé fẹ́ lọ bẹ̀ bí yín wò tẹ délé kọ́sírì lẹ́ẹ̀kì ẹ̀ẹ́dínrún yín kù tẹ fẹ́ dárun kí ni àyàfi tẹ ń kírun lẹ́yìn ìmáàmù onílé lọ́hùn torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa ọmọ bíbí ìlú Maka ni nígbàtí ànábì wá sílùú Maka ànábì kírun rẹ̀ pé asàfúlà ànábì kírun kọ́sírì kò kí pé nínú àwọn rìwáyà kan ó ní ọjọ́ méjìdínlógún ìmí ní ọjọ́ mọ́kàndínlógún ìmí ní ogún ọjọ́ ìmí ní ọjọ́ mọ́kànlélógún ṣùgbọ́n àwọn àfáà ní ọ̀rọ̀ yẹn ò takora wọn òǹkà ló yàtọ̀ àwọn tó lọ mú ọjọ́ méjìdínlógún àbí àwọn tó mú ọjọ́ mọ́kàndínlógún wọn ò ka ọjọ́ tànàbí wọ mọ́kà àti ọjọ́ tànàbí jáde kúrò mọ́kà wọn ò ka mọ́ mo rò pé ti yé àwọn tó sọ yìí pé ọjọ́ mọ́kànlélógún ni ọjọ́ tànàbí wọ mọ́kà àtọjọ́ tí ó jáde kúrò mbẹ̀ wọ́n ka mọ́ àwọn tó lógún ọjọ́ wọ́n ka ọjọ́ tànàbí wọ mọ́kà mọ́ wọn ò ka ọjọ́ tànàbí jáde mọ̀rọ̀gbódiyé torí náà gbá èwo láwọn àtẹ̀lé mẹ́ báyìí àwọn àfa àti ìyanjú ẹ̀ wallahu ta'ala alam kọ́sírì lànàbí sì kì náàm tó ọlọ́run ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run mẹ́jọ bá jẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa a tún gbà wá níyànjú kí a tún máa súnmọ́rọ̀ ọlọ́run àwa tá a mọ̀ kùránì kà ká máa kà àwa tá a mọ̀ kà ká kọ́ torí pé ànábì ní almahir bil Qur'an مع الكرم البرر والذي يقرأ القرآن ويتعتع فيه له أجران ẹni tó mọ kùránì kà dáadáa pẹ̀lú tajwid tó sì ha sórí tó dán lẹ́nu ẹ̀ anábì ni yóò máa bẹ pẹ̀lú àwọn màláìka alápọ̀nlé àwọn àfáà tún ṣàlàyé ìdí ìdí ni pé ẹ lè rí áfíìsì kó mọ ráàyè ranù tẹ bá ti ń sọ̀rọ̀ tí yóò wúlò nísìnyí yóò yọra ẹ̀ kúrò láàrin yín yóò lọ máa ṣe mọ̀rọ̀ ọjà àtúnyẹ̀wò torí kò ní fẹ́ kíkí níyàn ó lọ lórí òun yóò wá di pé ẹ̀sìn ní rí tó mọ̀ tajud torí pé yóò fẹ́ máa ṣe mọ̀rọ̀ ọjà àṣà ni ó ti wá di dàbí màláíkà torí pé àwọn màláíkà ní táwọn máa ń ṣe gbogbo ìgbà náà ni àfọ̀mọ́ ọlọ́run wà náhánú nùsàbíhù bí hamdíkà wà nàkọ́ disulak náhánú nùsàbíhù bí hamdíkà wá nùkọ́ disulak so tí wọ́n ń ṣe òun náà ti wá dàbí wọn ipò wọn ni ó wà ànábì wá ní ẹni tó ń ka Quran yàtọ̀ àtà àfi ṣùgbọ́n pẹ̀lú ìnira ní ń ka lẹ́yìn òjò ẹ̀gbọ́n lárúbáwá ń ka tá a wàmọ́ wàmọ́ wàmọ́ àdìrẹ́kà mẹ́lí wùtà mẹ́tì lánàrùn láàyè ànábì bí sẹ́ ń ka náà láhùn àjẹrán yóò gba ládàá méjì ládàá pé ń ka Quran àti pé ń gbìyànjú àti kàá so ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ kakọ̀ náà àwọn àríkọ́ ká máa gbọ́ nínú késẹ́ẹ̀tì ànábì ní èṣù òní lè dúró sínú ilé tí wọ́n bá ti ka tí wọ́n bá ti ka sóràtù bákọ́rọ̀ àlejò sóràtù bákọ́rọ̀ sí sóra ẹlẹ́ẹ̀kejì ká máa gbọ́ gbígbọ́ Qur'an yóò jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó máa wà nú ẹ̀mí wa ṣùgbọ́n àwọn àfà wọ́n gbà wá nímọ̀ràn pé ká má fi àyà kùránì ṣe ringington wọ́n torí fífi àyà kùránì ṣe ringington yóò sọ ìjẹ́ pàtàkì kùránì yóò mú ìjẹ́ pàtàkì kùránì kúò lẹ́mìí wa torí yóò kẹ̀dí tá à ń gbọ́ ẹ̀ẹ́rẹ́rẹ́rẹ́ gbogbo ìgbà yóò wá dàbí orin e kò ní pàtàkì lẹ́mìí èèyàn mọ́ mo rò bó ti yé àtàwọn àlàyé mi táwọn àfáà ṣe tójú tèmi ò tí ì tó wọ́n gbà wá mọ̀ràn bẹ́ẹ̀ táàbá lẹ́yìn èyàn ká máa gbọ́ wáàsí irú wáàsí wo wáàsí àwọn tí wọ́n nípa ìyà ọlọ́run àwọn táwọn mọ̀ pé wọn kì í ṣe pé kùránì ni wọ́n sọ dóúnjẹ tí wọ́n ń jẹ torí gbogbo ẹni tó wá pé kùránì ní fi ń so oúnjẹ jẹ ní tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ ní pé tí máa sọ pé ẹ gbàdúrà wá bóun òun ṣàdúrà fún yín kò sí wáàsí tí ó ṣe ju pé yóò dẹ́rù bá yín o yóò ṣẹ̀rù bá yẹn ni pé ayé ń bẹ o èèyàn wà àwọn tí wọ́n lè ranjú mọ́yàn kankan kẹba àwọn ọ̀dọ́ rẹ̀ ń tẹ̀mọ̀ gbọ́ sáánù tí ó mọ̀ sọ sáánù páwọn èèyàn kan ń bẹ tọ́lọ́ àwọn ọ̀rẹ́ ọlọ́run lẹ́yìn tó ti wọ́n bá yọ́nú síyàn ọlọ́run yọ́nú síyàn tí ó mọ̀ sọ ń tiẹ̀ nìyẹn wọ́n wá sí àwọn dámọ̀ gbọ́ ni àwọn tá a rí takuwa ìpayà ọlọ́run lọ́dọ̀ wọn àwọn tá a rí ìṣe wọn pé ìṣe sí ẹni tó nípayà ọlọ́run ni àwọn tá a gbọ́rọ̀ ẹnu wọn tá a rí pé ọ̀rọ̀ ẹni tó ń bẹ̀rù ọlọ́run àwọn eléyìí ń sọ àwọn tá a mọ̀ sóní mímọ̀ láàmà gbọ́ wáàsí wọn kó má bàa di páwa náà tún tara wáàsí adẹni àánú mo rò pé ìkánú àwọn àfáàwa olóhùn àmọ́kà wọ́n láwọn wà ní mọ́kà àfáà kan wá ń ṣe ń ṣe lọ́hùn wọ́n ní <laughs> ẹnìkan wá béèrè lọ́wọ́ àfáàfáà ẹjọ́ sórin kíkọ dáa àfáà yẹn sọ fún wa pé wàsíù àyìndé wà ń bẹ̀ ń jọ yẹn ó ní wàsíù wa ń sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé kí ló fẹ́ ká àfáà yẹn ó sọ ṣé yóò sọ pé astafula astafula astafula pé ẹni yẹn béèrè pé àfáà sódà kí wọ́n máa gbowó àdúrà tó ní wàsíù wa ń sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn wàsíù àyìndé ti ń kọrin pé ṣé ó fẹ́ ká àfáà yẹn sọ pé ká gbowó àdúrà ò dáa ni kẹ́nìkan wá béèrè lọ́wọ́ òun àbí ò da sóhun ó sọ pé ò da iṣẹ́ tóun ń ṣe gbọ́ láyé ọ̀rọ̀ yẹn so n tí mo fẹ́ fàyọ ń bẹ̀ o ni pé n tó kálukú bá ń ṣe ní máa ń ro kóòtì ẹni tó yẹ pé máa yẹ nǹkan wò ní ìsìn yóò ka àyà kùránì débi pé kódà yóò lànàbí yẹ nǹkan wò pé ńgbà tọrọ ò yá nàbí mọ́ àdíjá padà má nàbí jáde wọ́n lọ yẹlẹ̀ wò fánàbí pé kí ni ń ṣẹlẹ̀ sánàbí yóò padà sọ pé ńgbà tí ọ̀rọ̀ dàrú má nàbí Suleiman lọ́wọ́ tó àwọn àfáà lọ àwọn tí wọ́n mọ torí mo gbọ́ wá sí kan tẹ́nìkan play àwọn tí wọ́n mọ ìsinmi fatia wọ́n padà bá gbága bílíkìsù wa yóò padà sọ pé torí mo gbọ́ ní tí ẹ bá nu sọ làìlà ànábì náà ní sọ bẹ́ẹ̀ fún o tó yóò padà sọ tó tẹ́ ẹ bá ń gbọ́rú wá sí àwọn èèyàn inú ìpayà lèèyàn ó mọ wà torí gbogbo ìgbàlẹ̀ bí aláàmù bá kọjá níwájú èèyàn yẹn ó gbà pé wọ́n rán sí èèyàn ni èèyàn sáré dọ́dọ̀ àfà bẹ́ẹ̀yàn fẹ́ travel èèyàn nìkan bọ́ òun yẹ ọ̀nà wò sódà pẹ́kùté da lérú ogún dénú àgàgà kí ọ̀fán <laughs> èkúté ilé yẹn ń pè lólógbò dúdú kó gbé nǹkan èèyàn kan tó pàtàkì kó gbé lọ ẹ̀kú wàhálà òde àwọn ayé ni so kọ́lọ́hún ṣàánú wa làbí ní wáàsí náà kìí ṣe gbogbo wáàsí ni mùsùlùmí máa gbọ́ wáàsí tí ó léèyàn kún nínú bẹ̀rù ọlọ́run ń lèèyàn máa gbọ́ kéèyàn má bàa tún di ẹni tí ó ti ara wáàsí sórí nǹkan míì ọlọ́run já sórí ire ọlọ́run má já sórí ibú allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal gina allahumma hdina wa saddidna rabbana atina fi dunya hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar wasalaamu alaykum wa